àti ysdm ọ̀túnba demola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ní thirteenth april èmi máa ń like fi date so that kó má di ọjọ́ iwájú káwọn kan má ní àwọn kan ò dìde gbogbo aládìde o àtẹ̀mí àtẹ̀yìn gbogbo apáta láti dìde lójú oorun torí a ti sùn a ti dàtọ̀ sílẹ̀ àwa dúpẹ́ fún àwọn onílẹ̀ tó ta wá lómi jí pé ká tètè dìde lẹ̀. And that is the reason why we are very grateful fún bàbá Akíntóyè jọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn àbá máa ní understanding a lot of things tó ń lọ nínú contraction so màmá fọwọ́ kan ṣiṣẹ́ lọ àdé máa fọwọ́ kan bá program wa náà lọ lẹ́gbẹ̀gbẹ̀ kọba Elédùmarè kó wà pẹ̀lú wa. Eh, there's a lot of things that needs to be done. I have a lot of work to do. Ara àwọn iṣẹ́ náà ni ká máa ṣàlàyé ìdí kókó tí a gbọ́dọ̀ ṣe bọ́ kúrò nínú contraction tó ń pè Nàìjíríà. Cause contraction ní Nàìjíríà ti fi ti every one of us so at the end of the day the best intelligence tá a lè ṣe nísìnyí the best intelligence tá a lè the náà nísìnyí pé ká ṣe kíákíá ká kúrò nínú amalgamation tí ọkọ̀ wá It's been a very busy busy year so far but understanding our kan ni pé Nàìjíríà ṣì máa great èèyàn need láti bá argue ẹni tó bá sọ pé Nàìjíríà great òun ló so I'm rẹ gbọ́dọ̀ máa argue for Leon. pé Nàìjíríà máa great ẹni tó ní Nàìjíríà great yẹn kọ́kọ́ sọ pé ìjọba but àwọn náà mọ̀ pé kò sí nǹkan kan tó ń jẹ́ great nínú nàìjíríà nàìjíríà is dead nàìjíríà ti kú àwọn tó máa sin lọ́kàn wa nísìn àwa dẹ̀ la máa bẹ̀rẹ̀ ẹ̀ àwa la máa jàkárà ẹ̀ àwa la máa jàkárà nàìjíríà agbára Elédùmarè kí gbogbo alẹ́ nǹkan sí so màmá fọwọ́ kan ṣiṣẹ́ lọ usual ìlú tó bá níná èèyàn gbọ́dọ̀ máa sùn ní díẹ̀díẹ̀ níwọ̀nba gbogbo iná lẹ́ ń gbọ́ agbóríṣiríṣi church ló wà ọ̀n ẹ̀ ṣàdúrà lóríṣiríṣi ẹni bá ba ṣoríire ìwọ̀nba díẹ̀díẹ̀ ló máa sùn bọ̀ nàìjíríà ó ti fi tiẹ̀ kó bá gbogbo wa so you sleep a little bit torí pé if you want to have a great future, you must sleep a little bit. So Nigeria ti gba so much out of our lives. Stage tí gbogbo ọmọ Yorùbá wà nísìnyí kọ́lé ẹ̀ka wa. Àwọn òyìnbó àtàwọn Asia they are progressing. Wà táwa wà behind the scene. See a lot of things have been slowed down kò ń ṣe fault wa gbogbo wa rò pé a wà nínú country kan ni but I ṣe realize pé it's a bloody waste of time Nigeria is just a, a, a complete nutter tó bá mọ nǹkan tó ń pè nutter you know kò gba time lọ́wọ́ wa so ti ti gba ó ti gba so much time ó ti gbà kúrò lọ́wọ́ wa and that's the reason why tí a gbọ́dọ̀ accept nonsense mọ́ especially pẹ̀lú àwọn olóṣèlú kò sí ètò kan lóṣèlú lóṣèlú mo máa parọ́ fún yín ni táwọn good nìyẹn wọ́n sọ fún yín pé àwọn àwọn build the country Ajimobi tó build the country ìbò ti padà kú nísìn ọ build the country nígbà tá Ajimobi kú kí ló change ní Ìbàdàn Ondo state governor tó kú Akérédolú àwọn ti bá tiwọn lọ ti ṣe ń tọ́ máa ṣe so a máa lọ bá a máa lọ you know but we are here now we are living in denial parọ́ fúnra wọn so. tó kún third mainland bridge wọn ti rówó eh, tó máa ń ṣẹlẹ̀ yẹn tí yẹn ti jábọ́ sínú omi after a couple of days omi yẹn máa gbé bọ́dì yẹn jáde padà so eh, tí wọ́n bá rò pa àwọn politicians ìlú ìgbọ̀n tá a wà gan politician gan parọ́ kàmá ẹ̀ tí wàá sọ Africa ìlú tá à ń gbé ìgbọ̀n wọn parọ́ fún àwọn politicians three minutes past four mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ má bínú màá kí yín mo ṣe yín ilé ò tẹ̀ charge dáadáa ṣá fifty eight percent máa kí n dáadáa mọ́ mo kí ibẹ̀ ṣe ń wọlé lọ́tún lọ́sẹ̀ so so if you are one of those that says ẹ̀kọ́ ìké jẹ́ ká ṣe sùúrù Tinubu máa fix Nàìjíríà kò bá fix ẹ̀ kò bá máa fix ẹ̀ ti kọjá stage yẹn ní sáà ti kọjá stage kan fi fix Nàìjíríà Nàìjíríà is not meant for us sọ̀rọ̀ pọ̀ fẹ́ fix nàìjíríà kọlà wà mọ́ nísìnyí ibi tá a wà nísìnyí ni pé self determination yẹn gangan òun ká dúró lé lórí nothing less than that tó bá sì ń sọ pé ẹ ká ká try ká ká wá bá ṣe máa join hand ká fix nàìjíríà <laughs> my god i pity those of you thinking in that direction it's not it's not worth it. Your politicians will continue to tell you that you know they're gonna fix the economy, they're gonna fix the road. The same thing the politicians in UK they do the same thing. They're all liars. The politicians like by you, they're all bloody liars. So they tell a lot of lies. So it's entirely up to you to either believe me or not. So if you don't believe, yeah, uh, if you believe, you know, so um, it's, uh, it's, it's a great opportunity for you to understand that, you know, I mean, we don't live in Nigeria, but we know what is going on in Nigeria. Uh, many of you also know what is going on in Nigeria, so we don't have to be telling you what is going on in Nigeria. Nigeria, you know, the basic things of life, they cannot give it to you. You know, they've, they've, they've stripped every one of you naked you know immigration deals with you police deals with you you know there's just too many problems and these problems is because we are trapped in the zoo country they call nigeria so like i said in one of my program on april 11 that nigeria is a death trap waiting to take you anytime so and if you're not careful if you're still you know hoping because many of you are hoping that um, Moritino Buton Sekoe during the Nigerian Governor Forum, during the Salah homage at his residence, that's what they do best. All these bastard politicians, they're all the same. You, know, you can see them, they're all the same. You know, their head, their coco, coconut head. They are criminals. Doesn't matter whether they are Yoruba, Igbo, or bastard. They are criminals. They have nothing to offer. So every one of them knows that the country cannot work. But because they are part of the game, let me take a let me save this picture. They are part of the game. So you think that they are working for you. A politician is working for Nigerians. Even UK politician doesn't want to work for you. You have to hold them, you know, responsible kí lo rò ará turkey ní last week or almost two weeks ago now will vote against Erdogan's party in large quantity or vote against it because they couldn't take the situation that is happening in the country inflation tó one in turkey hmm, the citizens are hungry so during the election they voted them out voted them out in you know in large quantity which is what we're going to do here in uk election bọ̀ ní May second lágbára Ọlọ́run we vote the politicians that are doing bad we vote them out you know making life difficult for people people are hungry in this country along. lọ náwó sí see ogun ní ní Ukraine do you know how much this government have wasted you know trying to you know fight in Ukraine when we are here we are struggling our children are struggling mothers are struggling ìnà àbúrò mọ̀ fáwọn èèyàn struggling in the UK Show, wọ́n sọ fún fáwọn èèyàn struggling in the UK Oh, it's it, buddy. you don't know that people are struggling in the UK so you, you think that uh, people are not struggling in the UK do you know how many people cannot have three square meal in this country as well they have to go to food bank to survive yet the government keep pumping billions of pounds sterling to Coca-Cola, lónìí bíbá wọ́n pump Ukraine while we are here struggling. So, but most of you at home that are still hoping that one day things will just transform. Nigeria will be a great country, you know, we, we will live in one harmony. You're wasting your time. People like us knows that it's a waste of time anyway, so it's just that most of you at home that are still thinking that you have a country. Nigeria is a failed country. Now, nobody needs to tell you that. Everybody knows that. But you're all fake. Fake. You live, you live in denial. You don't want to accept the truth because the truth is very, very bitter. You know, I'm in my house now. It's four o'clock, ten minutes past four. You know, doing my own little thing. You know, making sure that I can I can look after my family do my own little media work. Been shouting, some of you say we are, we are stupid. Okay, no problem. Be a minimum stupid, be a stupid. Time will tell. So, you know, bag Kuru Kuru, according emergency, they'll come down, they'll check it out. Sometimes you call the police if you hear some noise at the background. They'll come around, they'll check, see everything is fine, and they'll tell you Mr. Koike, everything is fine. And then they'll go. You know, our identity was stolen from us. You know, we are saying that the country, Yababakite yeah, said, you know, let's just dissolve it. This country hasn't worked. You know, you want to build Nigeria because you think that you are well educated. You know, you know, I'm not gonna give I'm you know but prayer on everybody. I listen to one of my father. I love his I love his preaching. If I unmute now, you hear the sound, but it's no need for that. That's not the reason why I'm sitting here. Yeah, no man but prayer. There's a night vision going on right now on my TV. Prayer don't fix a country, okay? So if you think that one day you have one God that will change the mindset of these politicians that will then make Nigeria great. No, no, no. You know, all the pastor knows that they, all your politicians, but they can't say it the way I would say it. You know, so if you're expecting your politicians to to come and revive, you know, and make our life better in Yoruba land, you know, or probably those in the southwest, nobody wants to make your life better. Rather than make your life like a hell, So if you're one of those that think that they will make your life better, can make your life better. The politicians are designed by the colonial masters. The colonial masters. Those are the people that brought us to this situation room where we are right now. You know, the colonial masters. They literally created this monster called Nigeria and the day that we exit it it will be in our interest I think the holiday is finishing. So our children are returning back to school again next week. You know, we take them back again to school. You know, that is what we want for our own children. You don't have to be calling your auntie, you know, or school on do. I mean, education is free here, but you have to buy the uniform yourself. And if you cannot afford it, you know, there's always a kind of help that the government put in place. Because, you know, people are suffering abroad. There's a lot of people that are suffering. People are people are literally, you know, struggling. The economy is biting. So, so education is free to some extent it is free to some extent, but it is it is something that at least you know that you would have your children get a better education where they will have a future. You know, we pray that we all have a good future before we die because we're not going to be here forever. Maybe some of you don't know that. So, what we are fighting for today, you know, is for us to have a good life before you die before you go to your heaven. I don't believe in heaven. I don't believe in hell. You do good in life. Wherever you find yourself, you find yourself. You've not been able to have a good life. You're talking about heaven. You're talking about hellfire. Nigeria itself is a hellfire. You know, how can you be running a country for 63 years? You know, the basic things of life, they cannot provide it. Do you know what that means? the basic, the most basic things of life, they cannot provide it. And everybody is living in denial. And when we come out and say, it shouldn't be like this, even if it was like that, it is still our right. Maybe some of you don't know that. Even if Nigeria was working, it is still our fundamental right to argue that the country is not literally working. Why do you think the Scottish people wants to go out of the UK? They have everything that UK have. Even some of their policies are far better. The policies that they have is far, far better than England. So when we use the word United Kingdom, United Kingdom is broken into four regions. So you have the northern region, the northern island. You have England, which is ìdítẹ́ni wà ló England. Then you know England, you then have you know you know all the boroughs. Then you might when the local government. Just like what we were given during the Western region. But today, they've called it 36 state. It's part of the crime. There's nothing called 36 state. So they create all these all these states that doesn't have any effect to the lives of the people. I mean, a state that doesn't pay, thank you so much, your Radio. And good morning to everyone. I can see you all and I appreciate your time. I know some of you are still awake, while some of you probably just woke up because you've found the notification or you're probably doing some other thing. Some of you are working night. So you know, it's a nice shift it. You know, this how I look after my family. You know, come down, do my own research, my own reading, read my email. You know, thank you so much, Dizima one two three. Yeah, as Dizima said, what we are fighting for today is to allow us to have a good lives. Nothing more than that. We just want a good life. You know, we want a life that you will be respected yeah, there will still be problems when we have our country. There's no doubt about it. But we will fix it as the true indigenous people. We will fix those problems as the true indigenous people. But what most of you want, Muki Awa Ogini Fike Ekarama, Muki Yamitina dot ruby dot 332. Good morning. Royal 87. Grandma Bola Roberts. Ẹ káàárọ̀ mọ́mí. Ṣàlàfíà lẹ wà. country tiwa Yes, there will be problems. But èdè wa la mama ma fi resolve it. Language wa la máa fi sọ fẹ́ deal pẹ̀lú With the constitution, how do you expect Tinubu to work? with that fraudulent constitution. So why why are we trying to, you know, live in denial? Like this man always say, there is more to human talent than the crude oil that some of you think that is going to give us the future that we're looking for. No. People are moving away from crude oil. When there's a lot of electric cars on the road, when people are protecting their their patent kí ló rò pé àwọn èèyàn ṣe ń sọ pé o ò lè copy o ò lè ṣe product yìí nísìn right kò wá pè é ní apple o gbọ́dọ̀ change orúkọ apple yẹn sí bóyá apple tiẹ̀ máa wá pẹ̀lú another alphabet because it's been it's been it's been patent And some of the people that created this innovation, some of them sold it. Like I was uh, thinking, I go no newspaper, community car, or my newspaper, You know, I've got so much on my plate now that I'm trying to catch up with. Only paper, cutting any yellow safety pin, or what a patent, any $450. I'm talking about láyé àtijọ́. Ọmọ etí safety pin, what, Nissin? Ìgbówó alamá lo safety pin tọ́bìnrin bá lóyún wọn ni kó fi safety pin sára ìwọ tó wà nàìjíríà tí ṣòkòtò ẹ bá ń jábọ́ nígbà yẹn tá wà ní school wọn á fi safety pin wọn á fi bẹ́ẹ̀ mú wọn ṣe ń tanà ọ ṣe you people are still using it so but today now you know we are all struggling and uh, when we are here sitting down saying to our loved ones pé kò jẹ́ kó rí báyìí it is not meant to be like this kàkà kí gbogbo àjọ wò pókè. Okay kó ìkíọdà ọ̀nà wo ló máa fi rí tó máa fi dá ẹlòmíì sọ̀rọ̀ ká lọ máa ṣe politics politics tí politics wo lè fi ṣe bẹ́ẹ̀ ṣe ṣe politics burú ju kàṣámù èmi lè sọ pé kọ́nà forí jì wọ́n tó tó bá ṣe ni kọ́ máa lọ bá tọ́bi ibi tó bá wà burú ju kàṣámù dá nìsín tó ń fún gbogbo yín lówó burú ju kàṣámù dá nígbà tó máa kú gan Lagos ló kó sí pẹ̀lú gbogbo owó ẹ̀ kò lè build hospital sí Ogun State kò sí top notch hospital kankan tó build nígbà tó máa kú Lagos ló sá lọ just like nígbà tá Akérédolú máa kú wọn ló kó sí Germany àwọn kan ló kó sí Nàìjíríà oríṣiríṣi lápá ń gbọ́ tí gbogbo wọn bá ti kú tó bá ti fẹ́ kú abroad ló máa ń lọ kú sí àwa gbé bọ́dì wọn padà wá láti wá sin sílé do you understand what that means how can Tinubu máa sá lọ pẹ̀lú gbogbo owó tí Tinubu ní kò lè kọ́ hospital sí Lagos State tó bá sick díẹ̀ nísìn you know I mean everybody is sick everybody you know, ṣe a big deal wọ́n bí prime minister lóye dá wọ́n bí bá bẹ́ẹ̀ dá ni mo sọ prime minister lóye ni mo sọ wọ́n bí bá bẹ́ẹ̀ dá kó sick kó wá lọ sí Africa lọ gba treatment ó mú gbóyò ni ìjọ yẹn máa resign we will make sure that we push pressure for him to resign because ó ń sọ fún wa pé hospital tèmi ń lọ nílùú yìí kò wà capable nìyẹn and hospital have problems here ń bọ̀ pépà àtijọ́ ò lélẹ̀ òkè ti friday lélẹ̀ màá lọ mú ti ntẹ ẹ eh, O.J. Simpson náà ti kú ìtàn sọ fún yín nìyẹn ta ló rántí O.J. Simpson he died at seventy six infamous NFA star and actor tọ́nà pa ex-wife àti boyfriend ẹ̀ tọ́dẹ̀ find them not guilty it was a big case tó bá rántí tẹ̀tí ka pépà tèmi tàbí tàmí tìjẹ́ta ni mo kà èmi máa ń láàkì lọ wo history this was the paper yesterday in UK april twelve àti wà ní april thirteen èyí ní thirteenth twenty twenty four mo ṣe ń download àwọn videos mi because I have a lot of my videos that is still hanging like video mi máa pẹ́ lórí Facebook àti àwọn platforms èmi kọ́ mo ní I keep my own videos because for the future gbogbo tẹ́mi máa fi lówó lọ́jọ́ iwájú ní lágbára Ọlọ́run àwọn kan máa wá bèè lọ́wọ́ mi pé Koiki àwọn videos ẹ̀yìn sálẹ̀ alẹ́ rà inú rẹ̀ níta wọ́n máa èmi ní máa ní exclusive right lé lori èmi máa ní exclusive right lé lori bọ̀ kò ń ṣe fẹ́ẹ̀nì ìyẹn di ọjọ́ iwájú ọkọ̀ gbogbo ẹ̀ la máa turn to be Netflix a máa a máa archive gbogbo videos mi máa archive April November December látọdún mẹ́ta so that a lè wúlò fún wa so kí ni today in history in Elano, the union flag ẹ mọ̀ union flag flag on britain sixteen oh six sixteen oh six one six zero six ní sixteen oh six that is sixteenth century kò sí nǹkan kan tó ń jẹ́ nàìjíríà no nígbà tán ní sixteen oh six yẹn ṣé kò sáwọn kan tó ń gbé nílẹ̀ tiwa náà bọ́m̀bì wà náà everybody knows that people were living there kò ń ṣe animals ló ń gbé níbẹ̀ nígbà yẹn èèyàn bíi tèmi àti ẹ náà ló ń gbé níjọ́ náà lọ́hùn ní sixteen oh six báwọn òyìnbó ṣe ń gbé tiwọn àwa náà ń gbé tiwa and as at that time baba Akíntóyè ní ní fifteenth century before this sixteenth century àti wà civilized àsí nínú ìwòwò àti ń bo ara gẹ́gẹ́ bí ẹni tó wà civilized ṣe mọ̀ pé bí a ṣe gbọ́ngàn sẹ àwọn òyìnbó àwọn òyìnbó tá à ń pọ́nlé bíi tẹ pọ́nlé ẹ̀yin lẹ́ ń pọ́n wọn àwọn pọ́n wọn because we live with them and we understand the game wọ́n make it look like àwọn làwọn wà àwọn làwọn ní value jù wá lọ wọ́n ní value jù wá lọ because as at 15th century Ijebu, Òde was already a city káwọn Portuguese tó wá láti wá ṣe exploration ní 15th century Ijebu was already a city there is difference between city and the rural area ìwọ wá jókòó nísìn ó wá ń sọ pé ó fẹ́ build Nàìjíríà níbo ni Nàìjíríà wà ní 15th century ṣe ọlọ́run ló kírètì ẹ̀mí ọlọ́run kọ́ ló kọ́ ọlọ́run kọ́ ló kírètì ọlọ́run kírètì Nàìjíríà náà so why then do you want to die for being Nnamdi Kanu ṣe why do you want to? èmi lè create ìlú fún UK kí n lọ síbì kan nísìnyí kí wọ́n ní mo sọ bíbá èdè Odùduwà land wọn níbi ní pé ṣé mo fa gbóyò ní àbí báwo ló ṣe ń mi yes ibẹ̀ lọ bí wa sí but now a you understand pé If tó bí wa sí yẹn wọ́n formulate mi wọ́n put it for a purpose purpose yẹn dẹ̀ ti expire practical of fi nàìjíríà ṣe èmi ò ṣáà ṣe sáyẹ́ǹsì rí but ìwọ̀nba biology kéékèèké tí mo ṣe ní secondary school ìgbà yẹn mo rántí a máa lọ sí lab wá ṣàmà àwa tá àtẹ mọ nǹkan kan tá a mọ̀wé ìyẹn là ṣe lọ sí science class àṣàmọ̀ kan máa máa dà nǹkan kan papọ̀ máa máa dà papọ̀ àwọn biology ìgbà tó yá àwọn tó ń lọ sí science àwọn ní physics wọ́n máa dà chemical papọ̀ àmàdà kẹ́míkà ìgbà míì tó bá jọ ẹ lára ó lè bọ́nà so Nigeria was a practical ẹ mọ tó ń pin practical ni you will try your luck ni ok ẹ jẹ́ ká wò ó ṣó máa ṣiṣẹ́ ó dà kò ṣiṣẹ́ let's pull it back ká pull it back nísìn ọmọ Yorùbá ta kó bíi fáànù Ìgbò wọn náà wọn lọ ẹ a máa jọ fix Nàìjíríà ni Bola Tinubu pírẹsidẹ́ǹtì yìí ẹ kò president pírẹsidẹ́ǹtì president pírẹsidẹ́ǹtì tìyín èmi ò gbé nàìjíríà kò ń ṣe president mi kò represent mi ìta lèmi wà uk lèmi gbé prime minister ti bíbá ilé mi mọ̀ pé as my prime minister president ti yín kò ń ṣe president tèmi president ti yín because i don't live in nigeria and i don't plan to live in nigeria until we find a lasting solution to what's going on I don't have to come and live in Nigeria. So, no, ṣe fi pe a ní right láti wá gbé Nigeria. No, a ní right láti wá gbé Nigeria mọ́ for some uh, for fifteen years I'm mo fi wá sí nàìjíríà after I left in 1998, so kini mo okay. èmi tí mo sá kúrò nineteen ninety eight kò ń ṣe púpọ̀ mi lè fi so kí ló wà ní it's nothing there so 1606, the union flag became Britain official flag that means pé flag kan ló ń lò tẹ́lẹ̀ ẹ̀yìn kọ́ìkì àláìkì flag yẹn flimsy excuse la mama give àkókè flag yẹn mo like ẹ orí olókun mo like kọ́lọ̀ ẹ̀ mo like gbogbo tí kò jẹ́ ká gbọ́wọ́ kàkà gbogbo rakatia when we should focus on the real deal self-determination ìyẹn gangan ló yẹ ká máa gbọ́ flag yẹn sixteen oh six ni wọ́n ṣẹ̀ wá decide flag tó máa lọ ní UK that means kí wọ́n ti ń lo flag kan tẹ́lẹ̀ tí wọ́n wà satisfy kọ́ tó wá bẹ̀rẹ̀ sí lo tán pè ní union flag kí ló rò pé gbogbo àṣẹ wa ń gbé ní UK ká bá lè níwèé ìlú yìí ni kó lè fún wa ní access láti lè jáde ká wọlé ẹni tó rí bá yọ tó bá lọ Nàìjíríà tó bá survive á padà dé bẹ́ẹ̀ ni ẹlòmíì máa lọkùn padà dé látara ìka tẹ́ ń ṣe fún wa tá a bá wálé látara evil ẹ wá sọ àwa di enemy àwa jọ sọra wa di enemy ara ti problem tó create nìyẹn báwo mo ṣe máa rí brother mi sister mi tó jọmọ yorùbá táyà mi a máa já torí pé ti bá wálé ẹlòmíì ẹlòmíì nù yín tó bá lọlé onílé kò lè jẹun torí pé ẹ trust ara yín mọ́ kí ló dẹ̀ fà kò ju pé ah warrior àwa special people ẹ ṣe máa rí wa special tí nàìjíríà bá ń ṣiṣẹ́ tí wọ́n náà ń gbé nínú air condition níwọ̀n bá díẹ̀ tó ń gbé ayé ẹ̀ tó rẹ̀ air condition tó tán fan tí náà wà tí mo wá kẹ́ ẹ nílé tèmi náà rí settings ẹ̀ pé ẹ̀ ń gbádùn ẹ̀ wá òkè tó ń ṣe pé o ti tọrọ owó lọ́wọ́ mi tí mo fún ẹ ẹlòmíì lọ nàìjíríà nísìnyí kò fi yọjú sọ̀rẹ́ ẹ̀ látara pé o ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ ẹ kò ṣe kò fi yọjú sọ̀rẹ́ ẹ̀ ń ṣe lẹ́nu. ẹlòmíì ti lọ́lé kò fi yọjú sọ̀rẹ́ ẹ̀. because ọ̀rẹ́ yẹn ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ a ò pé à ah, ti bá lọ́lé nísìn ẹ múlé dẹ̀ ti tọrọ owó lọ́wọ́ mi o mo dẹ̀ fún àbí tó bá so all these things kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn òyìnbó náà máa ń tọrọ owó lọ́wọ́ ra wọn o and I'm not joking now. Hello, Mike. Can I can I borrow ten pounds when I get paid next week? Ó mọ̀ pé next week you kàn fa àwọn máa sọ ó ṣe lè ṣiṣẹ́ tán ní sanwó fún ẹ. Mo understand wọn náà kàn ṣiṣẹ́ wọ̀ sanwó fún ọ ẹ̀dẹ̀ tó ń lọ síbi iṣẹ́ òun kí lẹ lọ́n ṣe níbẹ̀ ẹ lọ jókòó síwájú government house Get demand for right yín Oh, òun expect ẹ̀ tó wà lábroad kó wọ tí kó wọ plane kó wá bá yín protest. tó bá yá everybody máa jẹ breakfast kò tí ì dojú ẹ̀ nù gbogbo ilé ìta ṣe ń sọ kò tí ì dojú ẹ̀ nù. Oh farabalẹ̀ kó gbọ́ the union flag union flag tèmi àti ẹ fáwọn àtàǹgbélà abroad látara pa fi gba pépà pépà pépà ni pépà ló ń pè kọ̀ without that paper o ò lè ṣe nothing nílùú yìí wọ́n ti lọ́kẹ̀ kò tẹ̀ dàbí ti tẹ́lẹ̀ bíi twenty years ago it has become very difficult now kò tó rẹ́ǹtì lé nílùú yìí o máa lọ confam pé o ní right láti gbé nílùú yìí wọ́n ń pè ní share code wàá share wàá share code kò tó gbalé ìyẹn làwa sọ di rakatia oríṣiríṣi àti animal àti human being akọ̀gbalé lọ́wọ́ wa ní nàìjíríà tó bá yá tó bá gbalé tán ẹlòmínú wọn ní fẹ́ lọ àwọn ẹ̀yà kan wà tẹ́ bá gbélé fún wọn ẹ̀hàn ni mo ẹ̀nà ẹ̀nà ni mo fẹ́ fi sọ ilé àwọn ẹ̀yà kan wà tẹ́ bá gbélé fún wọn àti gbalé yín padà ó máa ń difficult ẹ máa ó máa dìjà láàrin yín gbẹ̀yìn ni wọ́n dẹ̀ máa ń kóra wọn sínú ilé máa pọ̀ àwọn ẹ̀yà kan wà àwọn yẹn oògùn iṣẹ́ ibi làwọn yẹn wá ṣe wọ́n pè wọ́n ní sleeper cell because ah ní system tó ń ṣiṣẹ́ Nigeria is not automated ìlú tó bá wà automated lè lè ṣe gbogbo yẹn bí ṣe wà nílùú yìí nísìn tó bá nídìí tí bá fẹ́ lọ gbalé nísìn right wá wá ní kí n mú share code mi wá pé mo ní right láti gbé nílùú yìí màá wá lọ sórí government website màá wá gba details mi sínú ẹ̀ àwa fún mi ní kóòdù yẹn màá wá mú lọ fún agency agency náà wá check ẹ̀ pé okay yes mo ní right láti wá. the same thing with driving license the same thing pẹ̀lú pé ó fẹ́ ṣiṣẹ́ nílùú ìnísìn yàtọ̀ sẹ́ni tó bá yẹ pé british passport ló gbé débẹ̀ tó bá ti mú british passport débẹ̀ ẹ̀ ọ̀ lè má bí ẹ̀ náà pé ṣe o ní right láti ọbẹ̀ wọ ọbẹ̀ sí ìlú èyí tó bá ti gba British passport you are a British citizen but government wọn ló mọ̀ pé o kì í ṣe ibi ìbàkí ọ lọ bí ẹ sí is either you got your British passport mo wo girl kan lórí YouTube ọmọ Ghana ló máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ immigration and all that the lot of lies immigration is a different topic entirely but tó bá ti gba British passport tó ti sacrifice bó bá ṣe wọn ni kò ṣe gbà nǹkan mi ọba àbáyà kan ṣèyàwó ọba àgbẹ̀ níbí by for a very long olúkálukú ló ní immigration different rules ni fún different people ọ̀nà tẹ́mi fi gbàwé mi kọ́ ni wọ́n máa fi gbàwé ẹ̀ ẹlòmíì ò ní lo fifteen years kó tó gbàwé ẹ̀ and I don't even pray pé kẹ́ lo fifteen years because it's, it's gonna be very difficult ṣèyí tẹ̀sẹ̀ ń dé I pray pé kẹ́ lo fifteen years kì í máa sọ pé torí èmi lo fifteen years kí n tó gbàwé mi no tó bá lè rí gbà within one year good luck to you tó bá rí gbà within two months good luck to you but it is one of the most difficult thing to get tí wọn náà bá ti wá gba British passport yẹn which some of you have taken ẹ̀yin lẹ wá ń sọ fún ọmọ Yorùbá nílé pé kó má wá sí UK no ìwọ náà padà lọ sí Nàìjíríà náà ẹ̀yin lẹ wá ń sọ fún yes we can advise them pé. Nigeria ò wọ́ òkè èmi ò lówó ti máa fún ẹ mo lè ṣe visa like I always say ò bá pè mí lẹ́yìn ò bá sọ fún mi pé ó fẹ́ wá sí UK mo ṣe ṣe immigration ni mí ni tí mo máa sọ fún ẹ pé ṣe mo sọ fún ẹ pé gent ni mí Yorùbá nation mo gbé dání self determination platform oríṣiríṣi ló wà tó bá fẹ́ mọ̀ nípa immigration wà á lọ ṣe research wà á lọ béèrè lórí YouTube like I say girl kan wà i don't say pé kẹlọ mo tẹ̀ ní share page ẹ̀ níwò mo lẹ̀ ní sọ́rúkọ ẹ̀ èmi náà máa ń fihàn fi enlightening ara mi nǹkan sọ ìpè mi mọ̀ ni because i live in the system and i've lived here for for enough to understand ibi bá mo bá mọ sí ni nílùú yìí ni so immigration ò ń ṣe tẹ́mi understand and i've gone through it i've gone through it it's a very very difficult thing but coming back to the flag the union flag ìyẹn flag Britain àwọn máa ń wave lẹ́nu Union Jack uh-huh. 1606 the Union flag became Britain official flag But bọ̀ láàárọ̀ yìí nísìn ìtẹ́ ká focus lórí Yorùbá nation ẹlòmíì ọ̀rọ̀ flag ló ń sọ what has the flag got to do these are just templates it's not the official àkóríkì Yorùbá nation tẹ́ ń ṣe yẹn àwa rèdímọ̀ láìkẹ̀ ẹ̀ẹ́n eh, ló dé flag tẹ́ ń lò ẹ wò bí ẹ wò bí ẹ wò bí tínkì wọn redeem ti pastor adeboye ò sọ pé yorùbá gbọ́dọ̀ kúrò nínú nàìjíríà because i haven't heard him saying that but he knows like i say i've said it so many times i've, I've, I've questioned him he knows that there's nothing called nigeria anymore pastor adeboye knows that gbogbo àwọn òlì yẹn mọ̀ gbogbo àwọn pastor yẹn mọ̀ but àwọn wà very careful láti gbé jáde pé genesis you know, I do watch some of his programs sometimes. Iya dura mo, mọ̀, àfàbélò mo, Imam of mọ̀, babaláwo mọ̀. Everybody knows that there's nothing called Nigeria anymore, but they are very difficult. They find it difficult. Irú àwọn wà gbọ́dọ̀ wọ́n wà very careful because they are they are people that in tọ́ba sọ but one more, Every single one of them, everybody knows. That is nothing called Nigeria. Nigeria spiritually is dead. Physical physical yẹn dẹ̀ máa wó. Ìgbà tó kọ̀ máa wó ni gbogbo ọ̀tí mọ̀ ni gbogbo wàhálà tá à ń ṣe torí pé ìyẹn lọ́ fi ń sọ pé Elédùmarè ò kì í fi ọ̀la wọn yàn. Àti bá mọ̀ pé Yorùbá máa lọ lọ́la tìbí màá máa sunu lémi láàárọ̀ ẹ̀ nísìnyí. Bọ̀ nítorí pé ibi tí Elédùmarè fi jù wá lọ nìyẹn àti bá sọ pé Elédùmarè ìwọ lè sọ pé Jésù it doesn't matter o lè sọ pé ànábì <laughs> it doesn't matter kò rẹ̀ ń ṣẹ̀sìn kan ẹ̀sìn méjì ló wà láyé ẹ̀sìn tí wọ́n mọ̀ ni kò mú dání and don't come and say that ẹni tó bá gba ìgbàlà tó bá gba Christianity kò ní lọ sí kò ní lọ sí heaven gbogbo yẹn máa gbé jágbá kúrò kí ni káwọn Hindu wá ṣe àwọn Buddhism tó bá jẹ́ pé bàbá ẹ̀ Buddhism ló ń ṣe wàá sọ pé kínní So just keep your religion to yourself. Àti mọ́ọ̀kì religion in ní ní ní Áfíríkà. Àti mọ́ọ̀kì àti sọ́ọ́dí jágbajàgba. seventeen oh nine man like I want date because each time the bá want ra àwọn date yẹn mo máa ń so that means pé àwa náà survive in seventeen oh nine Yorùbá people were surviving with the little we have. What we should have been doing now is what they call top up. I'm a top it up pẹ̀lú pẹ̀lú knowledge knowledge base. Ìtìyàn bá mọ̀ òkè báwo lọ ṣe ṣe kínní. Ṣé kò ń yà ọ́ náà lẹ́nu ni pé ògbé kan sétí in ń wà nínú fóònù yẹn jáde níbẹ̀. In ń pè ní innovation nìyẹn So I náà máa ti develop the stage which we were already doing. We were we were already doing that kó tó di everything went stand still. Èyí nísìn tó bá bí ọmọ Yorùbá kí ló study economics kí lẹ wá ń ṣe nísìn ó ń wa kẹ̀kẹ́ máa rúwa káàkiri. Mo dẹ̀ rí àwọn kan ní Àsàbà lásàbà lọ́n polówó kẹ̀kẹ́ come on, come on, come on! invest in Keke Marua. I'm not sure. What what a matter nonsense. ṣé kò jẹ́ kí wọn náà máa wà surprise pé ah, Koiki kí ni tó mú dání yẹn wọ́n máa ń fi back on nígbà kan ní kébù la máa ń lò wọn ò lè fún mi lóní kébù nísìn kí n lò àwọn kan ṣì ń lò irú àwọn girama wa kankan mọ̀mísí mi ṣì ń lò ní kébù èmi kí mo fẹ́ ṣe nígbà tíyàn ti ní èyí tó máa transmitter tí kò nídìí cable tí kò máa fi kọ́ etí mi nígbà kan oní cable ló ń lò wá connect ẹ̀ mọ́ fóònù ẹ̀ it shows that innovation ń dé ó ń dé so ilẹ̀ Yorùbá náà bá ti wà well developed well connected barely some pensioners in Nigeria have not received their pension for many years do you know what i mean did kalọ́mọ tó ń pè ní pension no She pension owó owó gọ́ọ̀mẹ̀ntì ni because it's part of your contribution To bá ti ṣiṣẹ́ nílùú yìí wọ́n máa tax ẹ̀ wọ́n bẹ tọ́jú owó yẹn ni pẹ̀lú To bá rí to bá retire tó tó dàgbà tó ṣiṣẹ́ tó retire wọ́n wá máa gọ́ọ̀mẹ̀ntì máa máa áàdì mọ́ èyí tí wọn náà fi síbẹ̀ ìwọ náà wá máa gbà padà àwọn kan wá ṣiṣẹ́ for thirty five years ẹ̀ láàánú people work for thirty five years wọ́n contribute ó wá dọjọ́ àgbà wọn èmi ni màá lọ bá grandma mi kó tó di pókú nígbà tí mo wà nílé èmi ni màá lọ bá wọn gba tí wọ́n ní city hall ní adéníjàdélé ìjọ náà lọ́n tẹ̀ mélòó ló máa fún un jáwọn pé tó bá débẹ̀ kọ́ ti mú mi lọ síbẹ̀ ọ̀nà ìgbà ti dé you know àti máa ń rìn lọ́ọ̀bọ̀ you know mo kí ẹ bá ń bọ̀ kó àlàjá happy birthday orúkọ sẹ́yìn chicken sí mi èmi ni màá lọ ń bá grandma mi gbà ní fẹ́tù ní ẹ eh, ní city hall tí bá ti débẹ̀ àlàjá àlàjá yìí dùn àná ọmọ àlàjá lélẹ́yìí ẹ̀yà ẹ̀yà sign tí bá wá kówó yẹn kí n tí wọ́n fẹ́ yọ fún mi fẹ́ mi fẹ́ mi fẹ́ mi. mọ̀mísí mi ti wà lábúrò ọ̀dọ́ tí Western Union ni màá long ń gbà níjọ́ náà lọ mo lè ń jẹun nínú ilé tí n bá send gbowó tí mọ̀mísí mi for the next two months mo lè má jẹun nínú ilé ó dìgbà tó wọ́n yẹn bá tán alájà máa ní sáà máa dákà jẹ ìyá ẹ̀ ti fowó ránṣẹ́ àbí ló ṣe fẹ́ jẹun wọn nínú ilé alájà yín kò ẹ̀ understand I oúnjẹ ta yẹn máa ń dùn àánú oúnjẹ tá a máa ń dùn jìjì nílé àmàlà phase two máa ń dákà jẹ ni orígbà tó wọ̀nyẹn bá gbẹ tó bá ti wọnú cupboard á owó ti lọ́lẹ̀ o alájà kílẹ̀ ṣe léèní oúnjẹ owó yẹn ti tán àbí ìyá yín ló ń bà yín jẹ́ mo ti ní tó bá ti fowó ránṣẹ́ kó máa fi ránṣẹ́ sí mi kí bá yín máa tọ́jú ẹ̀ ní ẹ ṣì máa bá mi tọ́jú owó ṣé kékeré lèmi ni ẹ àwọn tó mọ̀ mí dáadáa ni eh, pàdé mi ìbámbọ̀ gbogbo àjọ máa ń ṣe fàájì káàkiri nìyẹn. even like I said, even if Nigeria was working, if it's still our right láti sọ pé àfiṣemọ́ àkọ́wà decide pé how long ló máa take for that process Scotland ò tí kúrò náà but wọ́n ṣì ń béèrè fún right wọn but kẹ́yìn kan wá máa ní àní right kí ló mìíràn pa àní right àní right is our right in tàn béèrè fún yẹn tọ́ wa ni okay i pray for Tinubu to to succeed so kí Tinubu ba ṣẹlẹ̀ I Tinubu bá ṣe tán àtúgbèfẹ́ lomi àwọn àwọn àwọn àwọn wá fi wọ́n fi wá play game that's what the politicians are doing The jẹ́ ká tó lọ seventeen oh nine the tat the tatler the tatia t a t i e r was first published. I don't know what that is, so um, I might have to Google it. Momentum. Tatia. T A T I E R. We are winning or something. Tatia. 1700. 17 tonsoi. That's 17. Okay. Is a journal. Okay, Motiri. Okay, mi mo mix up. Eleni, kò ń ṣe glasses mi ò ríran dáadáa money. Yeah. T A T L E, not T A T I E. T A T L E, Tango Alpha Tango Lima Echo Romeo. The Tatler was a British liter liter liter lit lit literacy or literary and a society journal that began by Richard Steele in 1709. 1709 kò sí nǹkan kan tó ń jẹ́ àwa náà ń kọ tọ̀dọ̀ tiwa lọ́hùn in the little way táwọn bàbá wa níjọ́ náà lọ́hùn because seventeen oh nine people were living in the territory tá à ń pè nílẹ̀ Yorùbá lé tá à ń pè Nàìjíríà lẹ́nu àwọn èèyàn ń gbé níbẹ̀ báwa náà dẹ̀ ṣe ń gbé níbẹ̀ lẹ́nu nísìn ìjọ kan máa wà àwa náà máa lọ. I fear for we Yoruba from the publication that read about the Northerners regretting that they voted for Tinubu wọ́n ti kàn sí Tinubu gbọmọ kí bàbá yẹn náà like I said in the program after, this afternoon I know he's, he has his own plan but I just sọ pé kò gbọ́ sáwọn West lẹ́nu because the West doesn't want the break up of Nigeria right now they, they want it in the future but not straight away now kò ṣe báwa ṣe báwa ṣe ń wà ìnà hígà gbáfẹ́ ìgbà àwọn ò tí fẹ́ bẹ́ẹ̀ because there's a lot of things happening around the world. The world is volatile. The world is very, very volatile. Ṣé mo America? Báńbọ̀ America ló ń wà. Má bínú location Anyway, public figure nìyẹn. Ṣé mo America team move worship within time See what ti get intelligent With Iran lè lọ attack Israel. America dem ma defend, I'm ma protect Israel pàdé ni wọ́n wọ́n máa jà to the last ni it could be world war three i don't know america ti bẹ̀rẹ̀ sí move and worship wọn lọ sí region yẹn wọ́n ti move ẹ̀ lọ díẹ̀díẹ̀ wọ́n ti move ẹ̀ lọ díẹ̀díẹ̀ so the world is a very volatile place so the last thing they want is this region à ń pè nigeria which is here ìpínlẹ̀ nigeria wà níbi lórí map again òun ni so the last thing they want is for that region to be destabilized. Chairman Kutuba Tiwa destabilized, it becomes a massive problem. Tí Nigeria about destabilized, it becomes an epic for everybody around the world. So let's come back. The Tatler, T A T L E R, Tango Alpha Tango Lima Echo Romeo, was founded in 1709 tá a bá lọ sí history tiwa náà tí baba Akíntóyè ti sọ ẹ lọ ìwé baba Akíntóyè wà lórí website ní pdf i think about almost a lot of numbers on it as a seventeen oh nine àwọn tọ̀dọ̀ tiwa náà ti ń ṣe oríṣiríṣi education in science we were also doing a lot of things but it's just that kò wá documented all right let's let's just type something kakọ̀wò seventeen oh nine má kọ̀kọ́ yorùbá n fẹ́ ohun tí google máa gbé jáde maybe we we'll just give us something at random okay. Mbọ̀ kọ Yorùbá people or Yorùbá kingdom ẹ jẹ́ kingdom All right. jẹ́ kí n lọ sí something pops up the Yorùbá revolutionary war otherwise known as the Yoruba Civil War, was from 1789 up to 1893. So we have been people that have been fighting against enemies for a very long time, even within ourselves, because within ourselves we have a lot of enemies. Just like my brother said there, the North doesn't trust Tinubu anymore, and they are not likely going to vote for him. So what immobilized most often we El Rufai ni wọ́n mobilize at Ahmed Lawan those two are now being prepared Ahmed Lawan and El-Rufai Yoruba civil war from 1789 which is 17th century kò tí ì sí nǹkan kan as at this time kingdom ló or your empire our náà kingdom What they now did was they break that kingdom to create multiple, you know, things out of it, which is Nigeria, Benin, Togo. You know, most of us knows that Yoruba people owns all those many because kingdom to Tobin, are your empire, like we've been told, it is a big empire that stretch as far as Sierra Leone àwọn òyìnbó ló destabilize gbogbo kìíní ẹ especially during the Berlin conference we've talked about it on the platform where a series of conflict ọ̀pọ̀lọpọ̀ ìjà wà níjọ́ náà lọ́hùn gbogbo ìjà yẹn ọlọ́run ti bá wa dè mọ́lẹ̀ elédùnmarè ti bá wa ka kúrò ńlẹ̀ gbogbo àwọn kéékèèké ta kàn rí nísìn tó ń erupt kò lè má ṣèrú ẹ̀ kò lè má wá iṣẹ́ ìṣẹ̀lẹ̀ this, that, this, that. I don't want to go. Everybody knows. And I'm not talking about one particular one. I'm talking about multiple one within the Yoruba land where a series of conflicts that engulf the Yoruba-speaking areas of West Africa. In the late 18th and the 19th centuries, Robin Law summarized àwọn eléyìí ò ní láti ṣe máa summarize fún wa iṣẹ́ tí bàbá Akíntóyè ti ṣe nìyẹn 1970 ni bàbá Akíntóyè ti ń draft history Yorùbá some of us were ti bí wa 1970 ni bàbá Akíntóyè is an historian so ṣé ó dìgbà tó inú rèmi nísìnyí àgbà ṣe dárúkọ Robert Law yẹn I would have preferred them to say Professor Banja Akíntóyè but òyìnbó máa ń fẹ́ make it look like báwọn special jù wá lọ they are not special they are human beings Breeds of their own people bó ṣe jẹ́ àwa náà ṣe jẹ́ tiwa and we are doing better than them and we are competing with them in anything oníbọ̀bọ̀ kan tí wọ́n send the details ẹ̀ sí mi is a physics mo ti gbàgbé orúkọ wọn mo fẹ́ fi ṣe program mi ó wà lórí fóònù mi màá tó rántí ẹ̀ ẹ̀gbọ́n kan ló send ẹ̀ sí mi ní láti US ọmọ Yorùbá ni mo rántí orúkọ yẹn mo fẹ́ fi mo ti kọ sílẹ̀ níjọ́ yẹn a ṣe fẹ́ dọ́rùkọ ẹ̀ is into náà pa give weather or something like that but it's a physics America ọmọ yorùbá but yorùbá tiẹ̀ kò mú dàrú gbogbo yorùbá because english ló tó ń sọ yẹn àwọn ìtumọ̀ pa àwọn akata amẹ́ríkà kìíní ni ìwé baba Akíntóyè tó wà lórí page mi òun the history of the yorùbá people àbí kìíní kan lọ́pọ̀ máa sọ nísìnyí. 1970. seventy ni bàbá Akíntóyè ti ń draft ẹ̀ wọ́n fẹ́ jáde ni so gbogbo ìtọ́sẹ̀ ń sọ fún mi pé Robert Law kan ni gbogbo yẹn fàbọ ni Robert Law kọ̀ọ̀kan ní láti wá sọ history mi fún mi àwọn àwọn wá sísàlẹ̀ láti ṣẹ̀wá wọn á sọ history fún wa ni àwọn bàbá Akíntóyè àwọn bàbá bàbá wọn ibẹ̀ lọ bí wọn sí ibẹ̀ lọ sọrí wọn kalẹ̀ sí kó tó di pé wọ́n lọ ka ìwé díẹ̀ sí i òun lélẹ̀ History of the Yoruba People by Professor Adebanji Akintoye. I started to sketch the outline of this book in 1978. 1978 nígbà tó bí àwa kan nìyẹn that's about 44 years ago ìwọ tó wá bí lánàá ìwọ ọmọ 2000 ìwọ ọmọ 1999 ìwọ ọmọ 1980 ìwọ ọmọ 1970 ó wá ń sọ pé orí bàbá yẹn pé kò mọ tó ń sọ How come? My objective in writing this book, mo ti ṣe so much nípa ọ̀rọ̀ yìí. Mo ti ìwé yà ti documented in words but ó wà lórí page mi lórí website mi koikimedia.com ẹ lọ download ẹ ọ̀fẹ́ ni ẹ má sọ fún mi pé kí n send link sí ẹ lọ sórí koikimedia.com kẹ wá lọ sórí eh, page tó sọ pé Yorùbá document files tẹ́ bá ti débẹ̀ sórí Koiki Media ẹ wá lọ sí ibi tó ní Yorùbá document files ẹ lọ download ẹ kẹ́ save ẹ sórí tablet yín ẹ save ẹ sórí Kindle yín ẹ save ẹ sọ́wọ́ ẹ email ẹ síra yín you you will literally feel happy that history tá a mọ̀ tẹ́lẹ̀ a ti mọ̀ nísìn ìyẹn hàn mí pé àwọn tó ń ṣèṣèlú nísìn right wọn ni pé kó tọ́jú wa eva ah, ok ará Scotland nísìn fẹ́ lọ bọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì wọn ni àtúrẹ́ ah, ti ń pariwo pé ẹ fẹ́ kúrò nínú UK ànítọ́jú yín náà it is still their right to make us live a very good life my objective bàbá Akíntóyè ló ń sọ̀rọ̀ nísìnyí in writing this book is to place in the hands wọ́n ní àtẹ́lẹ ọwọ́ èèyàn nìyàn fi ṣe kíni ẹ bá mi parí ẹ̀wọ̀n kémi ò gbọ́ yorùbá kátàkátà ní yorùbá mi àtẹ́lẹ ọwọ́ èèyàn kò ń ṣe kíni kò ń tán níjẹ́ àgbé nàìjíríà dání a ní ká gbé kúrò ká lè gba yorùbá country ká lè redesign life wa ẹni náà ẹ fẹ́ yẹn àwa gbé nàìjíríà dání à ń tanra wa jẹ nìyẹn we are living in denial and everybody knows that pásítọ̀ mọ̀ wòlíì mọ̀ babaláwo mọ̀. My objective in writing this book is to place in the hands of the Yoruba people, in the hands of students of Yoruba and Africa history, and in the hands of the general reader, Awa Emi Iwo, a lucid L-U-C-I-D. Ẹ jẹ́ ká lọ omi nínú àwọn ìbò ńláńlá yẹn fáwọn pòfẹ́sọ̀ Mokẹ́ Gani Lóyèdè kí ni mínìní lucid. lucid. ẹ̀yin tá a wà lórí instagram mo máa tọ́ máa restart again so ẹ jẹ́ ká pa ká start again. lucid. lucid. kí ló ń pè bẹ́ẹ̀ kí ni mínìní òyìnbó táwọn professor máa ń lò nìyẹn àwọn ìbò ńláńláńlá a dẹ̀ gbọ́dọ̀ break it down fáwọn àwa mosquito àdá kọ̀ọ̀kan mọ̀. lucid expressed clearly, easy to understand. <clears throat> Thank you so much, Mr. Dayo Omalaja. Mo kí ẹlẹ́ǹkan sí Báńrọ̀. Gbogbo ẹni tó bá fi ṣe entertainment ní US, mo lè fọwọ́ sọ̀yà pé ẹ̀kẹ́ lè Boko pẹ̀lú ẹ̀. Bọ̀ kò báyàn <laughs> Instagram handle Bambino underscore entertainment. Tẹ bá artist, ẹ fẹ́ America tó fẹ́ wá ṣeré ní club àbí ní concert iṣẹ́ táwọn ṣe nìyẹn òun ni president Axoba. lucid. kí ni mínínà eléyìí náà máa tán ẹ jẹ́ ká pa ká tún start because mo ní láti dúró ní twenty five seconds tó kù so we go out and come back in. mo tó ṣe Facebook tó wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ mẹ́ta kò dẹ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ all of a sudden ló ti di pé kàn fún wa ní small small so. lucid. Baba Kitoye wrote these so that things can become easy. Monkey Princess Gbadebo kò ń ṣe pet name o téèyàn bá princess àwọn olórí ọjọ́ la nìyẹn mo kí ní gbogbo Arizona mo kẹ́yìn dáadáa mo kí àwọn tí wọ́n ń wa náà tán ní àwọn ṣì doubt it's okay human being ló difficult láti deal pẹ̀lú ìyẹn ló ṣe máa ń ṣe stiff law ní gbogbo àgbáyé tó bá dẹ̀ ṣòfin kan nísìn tó bá rí i pé ẹ̀ ń break ẹ̀ wá amend law wá amend òfin yẹn but nàìjíríà òfin nàìjíríà ò lè ṣiṣẹ́ nítorí pé in tó fi gbé òfin yẹn lé lórí tó ń pè ní 1999 constitution itself is a fraud so mo kí princess ẹ bá ń kí àwọn àwọn ọmọ ẹ̀dẹ̀ bá ń kí ẹ dáadé náà ìyá mi Táíwò Kíkẹ́ ìbejì ni wọ́n kọ́lọ́n bá ń foríjì kẹ́hìndé wọn nàìjíríà ló pa kẹ́hìndé wọn. ìyá timokey àbúrò wọn sísítà wọn tó jẹ́ twins wọn nàìjíríà ló pa mélòó mélòó la fi máa sọ. ẹ mọ̀ pé tíyàn bá tẹ̀ kókó ọlọ́run èèyàn gbà fọlọ́run pé àsìkò tó bàwọn kó kan wà tí kò jẹ́ kéèyàn kú inú nàìjíríà ló ti máa ń ṣẹlẹ̀ brother mi akim ayọ̀délé ó nífẹ̀ẹ́ mi gan pọ̀ púpọ̀ nínú yín tẹ máa ń ra data nàìjíríà it's a very very sad thing that mo rí post kan lórí facebook mike adenuga i don't know how true is it he travels his private jet to work Fifteen four million naira private jet òun ló máa ń gbé lọ síbi iṣẹ́ èmi dé àgbàlẹ̀ ní ìlú ẹ̀ ní Ogun State mo mọ area yẹn dáadáa nígbà tàdé bẹ́ẹ̀ wọ́n nílé Mike Adenuga ni èmi tẹ̀ mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mi kọ̀ rò pé àbí a máa rí free internet ní bíbá kó tẹ̀ jẹ́ pé lórí títì ẹ̀ ní gangan ní bá tan fóònù mi àbó ti rí nu ṣe rí àwọn olówó ẹ and kò ń sọ̀rọ̀ Nàìjíríà nìkan àtàrà mẹ̀kúnnù lọ ti ń lówó kí n tó bẹ̀rẹ̀ program láàárọ̀ yìí mo ti complain fún ìyàwó mi ẹ̀wọ̀n káwọ̀ ọkùnrin mo kàn lọ sórí email mi which i'm doing right now email kan wá láti o2 mo ní mo ní network kan tó ń pè ní o2 pay as you go ni mo dẹ̀ mọ̀ pé ten pound ni máa ń san every month mo wá rí twenty one pound five p àwọn ni your payment is even due mo wá lọ wo breakdown bill yẹn bí a torí pé mo pẹ́ kí n tó san the last one mo rí i pé kò ń ṣe pé wá ìyàwó mi ní bóyá wọ́n ti change uh, contract mi tílẹ̀ bá mọ́ ẹ tílẹ̀ bá mọ́ èmi àti wọn jọ máa mú kan lẹ̀ twenty one pound five p wọ́n ní mo gbọ́dọ̀ sanwó yẹn before twenty six of this month because every month ten ten pound ni máa san bó ṣe wá di o ní twenty one pound yẹn kí ni mo fẹ́ fààyàn bẹ̀ ni pé ṣó mọ̀ pé tí n bá ní internet lórí fóònù mi there are some areas tí màá kọ́ lọ jókòó sí especially in the library kí ni mo pè especially in the library lóòótọ́ library ní ìlú yìí she long close it down government all over the world they are evil ibi tí kò jẹ́ kó náwó sí lọ́nàwó sí. Si owó tá amẹ́ríkà ti ná sínú ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ukraine tó bá pump owó yẹn padà sínú amẹ́ríkà ẹ pẹ̀lú báwọn ọmọ amẹ́ríkà ṣe ń gbádùn ìgbádùn yẹn tún máa lé kan sí alé méjì sí alé mẹ́ta sí bọ́tí rọ́ politicians are never because àwọn tó ń ṣe ìbọn àwọn tó ń ṣe oògùn oògùn tó fi ń ṣe eh, explosion this and that gbogbo anything arsenal àdúrà tí wọ́n ní pé okay because ìjà tí Ukraine jà nísìn àti Russia wọ́n gbọ́dọ̀ máa restock only God knows how many nǹkan tó ti fi jà tó ti tọ́jú pamọ́ tó ti lò fi jà so àwọn tó ń produce ẹ̀ àwọn ń gbàdúrà pé kó ogun má sí tógun bá wà làwọn ti ń make a business because they keep producing more wọ́n máa produce ìbọn kí ló rò pé Russia ṣe lọ sí ó invite North Korea because North Korea ẹ̀ eh, bàbá burúkú yẹn àbí bàbá dáadáa yẹn depending on America ń pè ní bàbá burúkú àwọn kan pè ní bàbá dáadáa so for me it's in between ṣé o mọ̀ pé weapon tó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀ òun kàn ń build ó ń build ni wọ́n build wọ́n manufacture wọ́n manufacture Russia wá ní àwọn máa fún ní technology fún àwọn kankan but òun náà máa ta weapon fún vice versa ìyẹn ló ṣe ìyẹn Kim Young, yẹn bọ̀bọ̀. Bo North Korea president ìyẹn ló ṣe lọ sí Russia and you need to go and watch his documentary he travels on a bulletproof train kò ń lọ by air púpọ̀ but train tó máa ń gbé lọ bàbá bulletproof ni so let's come back to Baba Akintoye before kato tó padà sọ́dọ̀ òyìnbó tó ń sọ díẹ̀ nípa history wa à ń sọ mí lucid kí ló mean nǹkan tó easy láti understand so bàbá Akíntóyè ní ẹ lọ kàwé òun history nípa Yorùbá àwọn ti explain in details but when Yorùbá people mọ history wọn because history Yorùbá tí à ń pariwo nísìnyí an average Yorùbá man tó sì ń claim Nigeria kò mọ history ni because if you know your history you will not be talking about jagbajantis Nigeria mo kẹ́kẹ́ so Rob, Robin Law summarizes the causes of the war wọ́n ní arákùnrin kan wà tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fa ìkùnsínú tó fa wàhálà tó fa ogun nílẹ̀ Yorùbá ní 1789 títí dé 1893 life ni program tá à ń wo ilé òṣèré just in case you're wondering bẹ́ẹ̀ ni mo ti jí mo ti sùn láti láti ó ṣe bí abẹ́ aago mẹ́sàn-án mo ti knock off ó tó yẹ pé mo ṣàwá jí nìkan bí abẹ́ three ọ̀sìn nítorí wọn ti táǹtì mo jù wá ti ṣe one hour nísìn mo kí wa lẹ́ǹkan sí a máa délẹ̀ lérí <coughs> ẹ̀ kí lọ ṣe tíì nìyẹn. ó wá ní arákùnrin kan wà tó pè ní Robin Law kí Robin Law yìí sọ Baba Akintoye ti sọ fún wa but since we don't appreciate Baba Akintoye there's no problem ẹ má bínú ìtawà lórí I just wanted the map to show that's why I've kept it close to me because it's good when you see the map it gives you the insight of the world that we are living. It's a beautiful world. The world is a beautiful place. Massive, beautiful. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò lẹ́ẹ̀kan sí mo kí Mr. Falana Muyiwa ẹ bá ń kí gbogbo àwọn Àkúrẹ́ irú gbogbo àwọn Federal University of Technology Àkúrẹ́ ó yẹ ká ti máa produce kínní tilẹ̀ Yorùbá in millions of it but rather àwọn ọmọ Yíbò ló ń kó fake wa wọ́n ń tà fún yín ní Ondo State tà fún wa ní Ìbàdàn ẹ wá ń bá ẹ wá ń bá wọn jà nígbà tó sófin tó tó stop wọn ìlú yìí kó tó import nǹkan wọn náà lóyè o gbọ́dọ̀ sọ standard tó fẹ́ fi import ẹ wọlé mo kí ẹ ọpẹ́ mo kí ẹ ní ọjà dùn Allen Conde brother mi ó ní Nigeria is a business is a is a Britain business center to build their children. mo kí mo jade Ibrahim. mo kàn fẹ́ appreciate ẹni tó wà lórí program kó tó di pàtẹ́ síwájú. My name is Olami Koike. Tó bá mọ̀, I will give you all the details why the country should not exist anymore. That is what I do. Ọ̀tún bá wá sí bíbà tó sọ jágbàjàgbà, màá ránṣẹ́ sílé torí ntí mò ń sọ ó yẹ kí dádì ẹ àti dádì tèmi kọ́ ti ṣàlàyé fún wa brother mi Abiodun George ẹ̀hìn mọ̀ pé àwọn kan máa ń wà ẹ bá ń kí gbogbo àwọn ará Ìbàdàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwọn pásítọ̀ yín àwọn imam àwọn babaláwo ọba ńlá ọláyà Paul Mukinsa shout out to all my Biafras on Twitter they are scared to speak to say the fact mo kí ẹ sísítà mi dáadáa Ifágbémilékè làǹbàǹdọ̀tì mi lọ́n látòrí bàbá mi títí dé gbogbo àwọn jagunjagun lẹ Yorùbá tó ti kú tó ti rìnrìn àjò níbi táwọn àgbàlagbà ń lọ mo kí ogun ilé nǹkan sí so let's move swiftly. wọ́n ní Robin Law ó wá summarize kí ló fà á kí ni nǹkan tó dé ta fara wa jà ní seventeen eighty nine títí dé eighteen ninety three gbogbo àná láti gbọ́ ogun kíní kan the causes of the wars as the disintegration of the Oyo, old Oyo Empire the Oyo Empire was a Yoruba empire in West Africa. It was located in present day southern Benin and western Nigeria. The empire grew, grew ó dàgbà g r e romeo echo whiskey grew to become the largest Yoruba-speaking state. I don't think some of us understand the pain that my friend sọ̀rọ̀ nígbà mi and I'm speaking, I'm soft, I mean, you know, talking to myself. and àwọn òyìnbó dẹ̀ destroy it. wọ́n ti oríṣiríṣi nǹkan bọ̀ lẹ́sàlẹ̀ they break up the Ọ̀yọ́ empire gbogbo àwọn ọjà tá à ń bára wa jà yẹn kò ń ṣojú lásán àṣàṣì ló pọ̀ jù nínú ẹ̀ because the same people have lived with us àwọn òyìnbó yìí the colonial masters they lived with us for a very long time so they knew that tá a bá wà ní ìṣọ̀kan wọ̀ nílé alpakiwa why do you think where we are today dúpọ̀ onítìrì ṣe tiẹ̀ òun ti declare country ẹ̀mí mímọ́ ti sọ ibi tí country yẹn ti declare ó ti sọ fóun bàbá kí tó yẹ wà ní tiẹ̀ àwọn Afẹ́nifẹ́re dá dúró àwọn kan ní restructure làwọn fẹ́ àwọn kan tẹ̀lé APC so we have been split to five we are not speaking with one voice it has been like that as far back as seventeenth century it's a deliberate act because if we speak in one uniform we will be a very strong formidable force to reckon with but already we have we are split to at least five, if not more. And out of that five, only one, they were genuine. The rest are just waste of time and waste of energy and waste of resources. And you can just look around and ask. Divide and rule. and kò ń ṣe lẹ́ni ló ṣe bẹ̀rẹ̀ it has been like that mo kíyà tó bí mi lọ́mọ mo kí àwọn wife mi kí àwọn ọmọ mi it has always been ah Koiki ah ẹnu wo ní kò blah blah it has always been like that divide and rule because the English people during the colony that live with us the Portuguese that live with us the Spanish, the French, the Germans that all live with us. They knew that if we remain one, it will be difficult to break. So the first thing they have to do is to first divide us and split Africa, which is what they've done carefully. So today, when people say Africa is not united, it's because that is what they want. It all started yesterday. 1884, the Berlin Conference. I mean, how, how do we tell our grandchildren the future to come that àwọn òyìnbó àgbàlagbà kan jókòó ní Germany ní 1884 wọ́n dẹ̀ decide ilé ayé fún wa. They literally sat down ẹlòmíì mustachio oníjọ́ náà lọ́hùn ó tó báyìí wọ́n mu wine obìnrin á máa bá ẹ má bìnrin ìyá mi àyìn sisters mi àwọn obìnrin á máa fọwọ́ pa wọ́n níkùn tó bá tẹ̀ nínú meeting tó bá ṣe tán níjọ́ náà lọ oríṣiríṣi ìjàmbá lọ ṣe àwọn obìnrin tó dẹ̀ ń tàn sán yẹn àwọn èèyàn wa ní o bẹ̀kọ́ gbogbo wọn lọ fẹ́ràn àwọn obìnrin dúdú ó pọ̀ nù wọn gbogbo àwọn tó kó wa lẹ́rú kan bá wọn sùn bá wọn sùn by force by fire by force ó joko in the conference wọ́n invited. the owner of the land in Africa wọ́n we were not invited the generation that time were not invited people just sat down and then Germany náà fẹ́ bíbá ọ̀dà you take that one France náà fẹ́ lè ọ̀yà you take that one Britain and they split Africa in 1884 the Berlin Conference Belgium tẹ́tà ní Belgium yẹn ọba Leopold King àbí kí ló ń pè <laughs> Congo di another country ó sọ Congo di the extension of Belgium is either you agree with him or you are killed. Òun ọba king of Belgium Leon, Leonard kìnnì kan òun nìkan pa five million Africans five million <laughs> and the same Nigerians now we say eh, Koiki let, let us just accept that that time and let's move on. I go back again. Màá tún bẹ̀rẹ̀ láti beginning. The Yoruba Revolutionary War ẹ mọ̀ pé nǹkan kankan gbé wa dé ìlú kankan ni ẹmọ tó gbé adébíyà nísìn kí n kọ fún yín ní background ẹ a ti sọ̀rọ̀ nípa flag UK tó bẹ̀rẹ̀ ní 1606. oh six ìyẹn lánàá history tí mo sọ fún yín pé ẹ̀yin tẹ́ ń complain nípa flag tá à ń lò nísìn template ní gbogbo eléyìí má fún rẹ ní hypertension má fún rẹ ní high blood pressure there are more problems to talk about ní nàìjíríà dàkó wà concern nípa ẹ̀ ń ṣe flag tá a máa máa lò lélẹ̀ òmùgọ̀ idiot and that's why I call you sometimes born bastard because early, early, early processing. ẹ lè process nǹkankan ní brain yín àwa la ṣe process ẹ kí lẹ process ìlú tẹ́ ẹ tẹ́ ẹ jẹun kánú oúnjẹ ló ń ṣe bá ṣe tán nísìnyí rí aago mẹ́fà àwọn jẹ bàbá kan wà níbi ìràkàtìyà priority wa kọ́ flag gbogbo ilé template the only thing tí kò ní jẹ́ template ni yorùbá anthem because every year, bí ọmọ mexico wa ń ṣàlàyé yorùbá anthem yorùbá anthem tí gbogbo wa ń kà ká tó bẹ̀rẹ̀ program ọmọ mexico kan ṣẹ̀ wá ń ṣàlàyé ní english fún wa iṣẹ́ wà iṣẹ́ wà work work for us ó wá fi yẹn ṣe presentation and everybody àti governor abẹ́rẹ́ governor bó ṣe jẹ chewing gum no etiquette. It did inside big problem. How many people watched that video? Àbí mi nìkan ni ṣé mi nìkan ni mo rí gómìnà yìí? He has something in his mouth and he kept on chewing that. Something that they are projecting to the whole world. I don't know. How many people saw that? ẹ sì pẹ̀lú mi àbí ẹ comment ẹ sọ mi di film Netflix ṣé Netflix ni mi jẹ́ ká parí ètò kémi lọ sùn tèmi because there is no point when people are watching you can't comment but tó bá yẹ pé ibi tó ti ń fa fracas ló ń sọ̀rọ̀ Mohbad nísìn ẹ ẹ máa comment takatakataka takatakataka justice for Mohbad ee ṣọ́ọ̀bù fún lóyún ee gbogbo ẹni máa rí because we like gossip we love gossip. Àbí ẹ̀ ń wá justice. Àwọn tó ti kú látijọ́ àti rí justice fún. Náà jẹ́ rí justice o. Àwọn tó kú ní EndSARS àti rí justice fún. No? Do you know that people died during the EndSARS? Ẹ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì kan sọ pé yóò kọ́kọ́ kú ní EndSARS pé kò sí bọ́dì pé irọ́ làwọn èèyàn pa. Let's continue. 1945, I'm going to come back to the Yoruba Revolutionary War. 1945, the United States President Franklin D. Roosevelt died of a brain hemorrhage less than a month before the surrender of the Nazis. 1945 war what in ń ja ogun Mr. Dayo the governor has got seat so they don't relax mo understand n mo bèrè kọ́ nìyẹn mo ní governor ń jẹ nǹkan kan lẹ́nu pé ó ń tú kan lẹ́nu tí mo bèrè ní pé ta lórí tó ń jẹun ya a chewing gum àbí nǹkan kan bí a sweet àbí tom-tom ló wà no etiquette governor 1954, Billy Haley recorded Rock Around the Clock, the first record to sell a million in Britain alone. It was featured in 14 films and recorded in 35 languages. Àwọn ṣe rí àwọn kan báyìí èmi máa ń láìkẹ̀ languages èdè ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ìdá àìtírì justice from Délé Gíwá láti 1980 gbogbo àwọn tó mọ Délé dáadáa Délé was writing or he wrote an article lórí Gloria Okon àwọn tó mọ background yẹn Gloria Okon ó máa ń gbé drug wá sí London wọ́n ti ń gbé cocaine wá sí London kò ń ṣe lẹ́nìí kò ń ṣe lánàá àwọn artist gbogbo àwọn artist yẹn ní journal kó tó di pé ojú káwọn mọ́ wọ́n máa ń gbé drug wá sí UK ní àwọn wá play àwọn akọrin orin òfò lọ́wọ́ kan ẹni tílẹ̀ bá kán mọ́ ni bàràwò olè ní gbogbo wa. languages èdè kí la ṣe fi gba yorùbá nation àwọn kan nítorí fúlàní kí ni kàn mí pẹ̀lú fúlàní máa ń sọ pé kí ni ọ̀rọ̀ fúlàní kan lọ́wọ́ a máa nu a máa pa gbogbo wọn dànù ni èyí tó bá jẹ́ pé kò fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ especially tó bá jẹ́ a máa pa Amẹ́ríkà máa ń pa terrorist ni terrorist ń ṣe máa máa tọ́jú tẹ́ máa máa you kill them you neutralize them terrorist is terrorist you kill a terrorist ó máa pa yẹn ni. The reason why we want Yoruba nation is because we want to secure our identity. àfi jẹ́ kí èdè wa kó parun wọ́n wá ń sọ fún mi níbí báyìí nísìnyí pé ní nineteen ṣé mo nineteen kò tí sí Nigeria independence ní 1954. fifty four wọ́n wá ń jẹ́ kó yé wa pé arákùnrin kan wà wọ́n pè ní Billy Haley olórin ni òun máa ń kọrin akọrin ta wọ́n wá ní ó wá ṣe album kan album yẹn wọ́n ta one million pieces ibi tí mo lọ kọ́ nìyẹn one album yẹn wọ́n wá gbé lọ sínú movie fourteen movie and recorded in thirty-five languages èdè ní nineteen fifty-four èdè yẹn lèmi wá ń sọ nísìnyí pé a fẹ́ gba Yorùbá nation ọmọ Yorùbá tó wá ń bèmí pé kí ló ní ta ṣe fẹ́ gba Yorùbá nation àmọ́ á nítorí èdè wa ni kéde wa má bàa parun ẹ ó ní parun tá a bá wà ní nàìjíríà náà mo ní ẹ̀hẹ́n ìwọ bẹ́ẹ̀ do you know how many countries that people have wiped off their language and their their their generation tí ọ̀jẹ̀ kan gbére mọ́ o rò pé kò sí láyé ó wà history sọ fún wa pé àwọn kan wà tẹ́ pé wọ́n pa wọn pátápátá àgbọ́dé wọn mọ́ àgbọ́ wọn mọ́ àtẹ̀mọ́ àtẹ̀mọ́ pé wọ́n exist rí it can happen but kò ní ṣẹlẹ̀ torí pé àwa kan ti dìde àti tají lójú oorun and this program kò ní ju two hours lọ so tó bá máa fi dago mẹ́fà i'm gonna bring it on end wọ́n lè máa focus tí mo ń ṣe níbà ẹ jẹ́ ká padà sí the Yoruba revolutionary war the Yoruba revolutionary war otherwise known as the Yoruba civil wars pẹ̀lú ẹsẹ̀ lẹ́yìn that means pé kò ń ṣogun kan ọ̀pọ̀lọpọ̀ ogun this man said during the colonial rule mo kí easy ó wà lórí ètò sí lórí ètò brother mi mo kí mo kí gbọ̀yìn brothers me. ẹ kú tọ́jú during the mo kí ẹ kúnlé bakers mo kí gbogbo ìyá mi ìyá comfort ológunjà àti so many of your grandmothers mo kí ìyá mi tẹ́ Nigeria. there's so many of them in Nigeria that are watching my program. Oní Koiki to bá jẹ́ pé the last owó mi máa fi ra máa fi ra data láti fi gbọ́ nǹkan tó fẹ́ sọ because mo máa ń láìkè bó ṣe máa ń break ọ̀rọ̀ àgbáyé connect them ọ̀rọ̀ Yorùbá nation which is what makes me different from others because I take you around the world because bá ṣe lè ní understanding kan tá a fẹ́ gbà gangan nìyẹn if I remain and stick to Nigeria alone you will not understand it but a ti connect it nǹkan tó ṣẹlẹ̀ ní láti sixteen oh six oh kódà tá America president ọ̀nà ṣaláìsí ní nineteen forty five nineteen fifty there's another two 1981, the death of Joe Louis the brown bomber world heavyweight boxing champion àní brother wa kan náà ní Japan bẹ́ẹ̀ professor ló jẹ́ ká mọ root wa so ẹni òyìnbó kan tó bá ń kọ sí bíbáyìí it's just because into Wikipedia and so on. Ẹ jẹ́ ká padà again. There were series of conflicts that engulf engulf nǹkan tó bá sọ pé o ooru látòkè o lànà ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá lànà sọ ká tètè dìde níbo ló ti engulf àti pé kí ló dé tó fi engulf engulf the Yoruba speaking areas of West Africa. In the late 18th and the early 19th centuries, Robin Law arákùnrin kan lọ́pọ̀ bẹ́ẹ̀ summarizes the causes kí ló fa àwọn ogun tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ empire or the war as the disintegration ṣé àwọn pé ní sàwọn náà pariwo pé kọ́ disintegrate Nigeria what happened then was we had Oyo empire it was a Moke Nurudin brother mi Kawosa the Oyo empire was the Yoruba empire in West Africa it was located in the present-day southern Benin, western Nigeria. The empire grew to become the largest Yoruba-speaking state throughout the organizational and the administrative effort of the Yoruba people trade or your empire. After the death of Alaafin Abiodun in 1789, it was an empire that grew and that should have become more powerful. But I want you to a keep it like that, àníwá succumb sí wọn. Some of us will not be living here today. We will be in our empire, building that empire and making sure that we hold on to it tight. And that is the reason why we are fighting today to protect and preserve. Mo kí bàbá mi wálé, mo preserve a fẹ́ preserve ìran wa kó má bàa parẹ́ kò ń ṣe fẹ́ẹ̀ni nìkan fún ọjọ́ ọ̀la and we don't have to be in Nigeria today or ká máa sọ pé Koiki a ṣe lè ṣe yẹn ní bíá ní in another years to come why why must it take years to come when we can stop it now and we can start doing the preservation gradually The building a system that will favor the Yoruba people to start with. One Lenyiku lẹ́yìn ikú Aláàfin Abiodun in 1789 and a resurgency of a long-standing quarrels between the provincial chiefs over various issues. The root of the first disagreement can be traced to the feud between the two noble houses, Ladini, based in Iloni, and Yaba, based in the capital of Ile. The conflict was also exacerbated by a Muslim slave rebellion led by a Fulani Muslim cleric, Shehu Alimi, and sponsored by the Are Ona Kakanfo Afmoja a descendant of Ladini, the founder of Ilorin in 1817. Shout out to him about safety domain. So there has always been issues. Earlier in the 18th century, in 1747, after the Dahomey was added to the empire, Bashanu Ga of the house of Yamba. the head of oyo Oyomesi, the most senior line of Yoruba chiefs, led a popular revolt against despotic Alafi. Labisi, who was viewed by the oyo Oyomesi as being manipulated by his provincial chiefs. The provincial chiefs led by Ilorin's Bale Basin of the House of Ladirin paused the remission of taxes to Oyoile as a result Gah responded by sending a strong force to Ilorin. Passing fled to Ola, a dependency of Ilorin, where he was hunted down and killed by the forces loyal to Gah. Although Basharun Gah was defeated in 1774 by a coalition of Oyo elite chiefs, provincial chiefs, and Abiodun at the time and Oyo prince. This event highlighted provincial dissatisfaction in the way Oyo administers its territories. Alaafin Abiodun was an 18th century Alafi, or the king of Oyo people in what is now Nigeria. Did he, did he, did he get the message there? Alaafin Abiodun, Ọba Ìjọ́nà long, Alafi mo tẹ̀ dúpẹ́ pé mo rí ìkànnà àwọn aláàfin àdẹ̀sí máa máa rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá yan aláàfin mi at least I had the privilege to meet with you know the uh, Ikú Baba Yeye a very very good man to say aláàfin Abiodun, during the eighteenth century aláàfin ọwọ́ á ní ọ̀ọ́. Oba of Oyo people in what is now Nigeria. in kí our comfort Nikki. Mo ti voice yín. Uh, number one, there's not a thing I can do as much, but we hope that people will listen. I'm not going to go into the details, but mo ti voice the financial sent And I'm very, very busy. So when I pick some of you like that and read some of your messages, you must be very, very grateful that I did because I have over 4,000 messages coming into my phone on a daily basis. So if I happen to reply you or read your message, and sometimes I don't reply, even if I read it, be grateful because it's not easy. Mo ní ṣé ìyàwó mi ni màmá gbé fóònù mi fún kó ka message four thousand messages. Àdè ní staff kankan níbí ìgbà tí mò ń sanwó fún phone màmá fun ti mi secretary ó yá ṣé gbà tẹ́ tẹ́ sanwó fún yàn la máa máa lọ gba secretary so I can only do with what I can do but I can't control everybody on their program so olùkàdùkú ló ní program ẹ̀ tó ń ṣe but we hope that people will listen especially tí wọ́n bá ti ní ká listen so níbo la wà. aláàfin ìjọ náà náà ní eighteenth century a ti wà ní twenty-first century 21st 21 but ní 18th kò tí ì sí nǹkan kan tó ń jẹ́ nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà only came on air in 19th century aláàfin abiodun ruled the empire in an uneasy peace from 1774 until his death in 1789 ṣẹ́dẹ̀ pé wọ́n máa ní gbogbo àwọn aláàfin Ìgbòho lọ́sìn gbogbo wọn sí ìlú Ìgbòho ìlú Ìgbòho ni wọ́n sin wọ́n sí this should be a tourist attraction ó yẹ kí plane máa land lójoojúmọ́ ní Ìgbòho fúnra rẹ̀ ó yẹ kí Ìgbòho ní plane ẹ̀kọ́ ẹ̀kọ́ ní airport tiwọn dedicated airport to the standard of international standard where people can go there and visit but nítorí àwa ní nàìjíríà ratirati. that is the reason why we cannot develop those areas. Aláàfin Abíọ́dún ruled the empire in an uneasy peace from 1774 until his death in 1789. Akínsọ̀pọ̀ Bákú Ọbáwájà làwọn máa ń sọ. According to the oral tradition, Oral tradition or oral loreal, L O R E, is a form of human communication where knowledge, art, ideas, and cultural material is received, preserved, and transmitted orally from one generation to the another. So what we are doing right now, I want to prepare the next generation. So that is why we have to document everything we are doing. today so that we can preserve it a lè gbé fún àwọn generation tó ń bọ̀ lẹ́yìn táwa bá dàgbà ta dògbò ta pé one hundred and fifty years two hundred years kọ́lọ́n kó fún gbogbo alẹ́ mi rúgbọ́n àtàlàfíà but at some point there will be death Is a painful thing to talk about but we must always prepare for it tó bá ti dé kò sí nǹkan tó máa ṣe sí ó ti dé náà nìyẹn but while we are still alive why are we not talking about Yorùbá nation Because most of the people that are listening to us today, they don't want to talk about it because for them, it is not the priority. The priority is to first preserve who we are. And as they say there, the oral tradition. The oral tradition or the oral laurel is a form of human communication. In tí mò ń communication and communicate through the new media tó ń pè ní social media twenty four years ago nígbà tí mo dé ìlú Èkó zero platform báyìí tá a fi dé bára wa sọ̀rọ̀ it is expensive for communication communication was very very expensive I remember we have to buy calling card to speak to our people back home ìgbà mi wà lọ fi owó sínú coin box a máa jó tótótótótótótótó kó tó mọ̀ ìgbà mi ò ní sọ̀rọ̀ tán nísìnyí and eh, send the voice note to me. It is called the new communication, the new world order. And the new world order means that the Yoruba will come out. They will pull out of that shito country called Nigeria. Likewise, many other indigenous people. And it will be done through so many reasons that we have said. And it will also be done either through peace or it will be violent. Economy, méjèèjì i am not gonna be sitting there and be deceiving us pé ẹ a máa gba yorùbá nation Come and get peace kí ló ń peace if they want peace they will make it peaceful if they don't want peace then they will be violent violence will then make the country to come to a standstill that people will listen but for now it hasn't got to that stage so we are still communicating so when you use the word communicating or communication So let's go and look at the meaning of communication. What we are doing today is we are communicating. So taba sọ communication. kini meaning? Communication. Communication. Communication. Ah, ìkẹ́ ti lè rojọ́ No, ejo kola kola ro. À communicate pẹ̀lú ra wa látara ìdí tí a ṣe fẹ́ kúrò The noble goal for the noble path ẹ̀yin náà lè argue pé communication yẹn níjọ́ wo ló máa wá end no communication doesn't end mo kí tokyo underscore seven seven eight you don't end the communication. communication. commonly. communication. is a commonly defined as transmission of information information tájọ́ fúnra wa ẹlòmíì ò gbọ́ rí èmi náà mọ̀ pé sixteen oh the union flag became Britain official flag mo ò gbọ́ rí mo ò lè parọ́ fún yín látara bí a ṣe ń ka pépà látara tá à ń gbọ́ nínú news látara tí church ń sọ nípa ìran tó ń rí whether you believe it or not I believe it pé Nàìjíríà ti pín ni mò ń sọ I'm not talking about any other ìran mi tó ọba máa rí all these things <laughs> ó ti ń bá wọn fà this information that I'm giving out, many of you will not know it if I've not read it or I've it money Monipa that area. And you don't know everything. And that is why we go and do a bit of more understanding and we break it down to as much as many of you can understand. So the word communication that is spelled C O M U N I C A T I O N. Communication. Charlie, Oscar, Mike, Mike, Uniform, November, India, Charlie, Alpha, Tango, India, Oscar, November. Communication is a commonly defined as transmission of information. That is what they've disconnected wọ́n pa communication line kò ń ṣe pé èyí tó fi ń pè the communication line tó fi mọ̀ pé ìran tiẹ̀ ó bẹ́tà ju ìran tó pọ̀ ní àgbáyé lọ àmọ́ nù nàìjíríà tá a wà kò jẹ́ kí ìran wa ní àṣeyọrí ìyẹn lè ṣe mu pure water ìyẹn lè ṣe níná ìyẹn lè ṣe ní life tá a bá ń bú èbú ọ̀tọ̀ communication tá à ń produce lójoojúmọ́ àtèmi àtàwọn ẹgbẹ́ mi tajọ́ ń sọ̀rọ̀ ní oríṣiríṣi áńgò tó olúkálukú fi ń sọ tíyàn bá gbọ́ Dr. Zabi tíyàn wo analysis Dr. Zabi tíyàn bá lọ wo alájà ẹlẹ́hà bó ṣe ń takò wọn ìyàn mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ la gbé dání kò ní kankan ṣe pẹ̀lẹ́ sìn because area táwọn takò nìyẹn nítorí pé o jẹ́ lẹ́hà o wá gbọ́dọ̀ gbàgbé ìrántí ẹ̀ ìran tiẹ̀ lọmọ yorùbá nìyẹn you are first a yorùbá before an islam ìgbà ọlọ́gbìn ìgbà an islam dẹ̀ ìgbà oní christianity dẹ̀ ìran wa ti ń ṣayé communication yẹn làwọn ṣe wá ń review fún wa by their discussion ìyẹ́wọ́ ọmọ Ọbásanjọ́ ọmọ Abíọ́dún chapel mass p a máa fún yín ní intel nípa fúlàní tó fi pa wá. and that goes on and on like that it is called communication. communication yẹn ló fi gba history kúrò tẹlomi tẹlomi sì ń rò pé Mungo Park òun ló find the river Niger because that is the communication tó gbé fún wa àṣefàbò ni a lot of the lies táwọn òyìnbó create àṣewà ń debunk ẹ after many years ǹjẹ́ o mọ̀ pé àwọn òyìnbó ló fabricate sensor not. púpọ̀ jù wá lọ before the election in 1950, 59, 60. tó fi declare wọn pé àwọn lọ win election because òyìnbó rí pé bàbá Awólọ́wọ̀ tó ń lọ yìí tó bá lọ di the first premier pẹ̀lú ọpọlọ tó wà lórí ẹ̀ táwọn ti fi bá jókòó ní UK ní 1957 58 nígbà tó ń ṣe ìpàdé ní Lancaster ó lè débẹ̀ àfi tó bá gba visa wá sí UK èmi nìkan mo lè gbé yín débẹ̀ torí mo ti gbé yín lọ síbẹ̀ rèé níbẹ̀ lọ ti jókòó lọ pé ah! àwọn ilé ìta bá fún wọn láyè ju bó ṣe yẹ lọ because wọ́n ti mọ ìran wa before bàbá wó lọ́wọ́ nígbà tó ń ṣe Berlin conference wọ́n wá jókòó ẹlẹ́nu jágbálá ẹlẹ́nu bí ọbẹ̀ yọ àtẹ̀fọ́ ìwọ tó mọ tó mọ communication kankan nàìjíríà will be a great place bàbá ẹ̀ gan mọ̀ pé nàìjíríà ò lè jẹ́ great place kó tó kú lọ bèrè nínú grave bàbá ẹ̀ lọ béèrè pé kí bàbá ẹ sọ fún ẹ lójú oorun pé ṣé nàìjíríà máa great ìtí bàbá ẹ bá rẹ̀ ṣe wà láyé lọ bí bàbá ẹ mo fi máa rán ẹ sí ìyá ẹ bàbá ẹ ni máa rán ẹ sí torí kò ní balls ọmọ àlè olórí burúkú olùlòṣó lórí burúkú ọmọ àlè ò ń sọ fẹ́mi pé mo mọ tí mò ń sọ so òyìnbó ló mọ tó ń sọ so nígbà tí Katrina Lang tó ní kẹ lọ máa dìbò kí ni the end of the result kí ló padà ṣe wọn ti gbé lọ sí another country nísìnyí tó ti ṣayé ẹ lọ ẹni go and get your PVC èmi sọ fọmọ Yorùbá pé kẹ má gba PVC ká má dìbò ẹni fẹ́ dìbò dìbò tán nísìn what is the end result àwa wa ń jókòó àwa ń fún communication. kí ló ń pè ní. communication. is a commonly defined as the transmission of information òfin ìpèrú information yẹn máa gbọ́ nínú church mò ń wò wò mo kàn fi sọ kò mò ń gbàdúrà lọ́wọ́ ṣì ń lọ báyìí prayer kan ń lọ́wọ́ báyìí bí ṣe jẹ́ ọmọ babaláwo mò ń jésù òun ni mò ń gbọ́ níbí báyìí mò ń fọ́lọ́ àdúrà ọ̀tẹ̀ ti parí life èyí tó ti ṣe nílé ìgbẹ́ mo kàn ní sọ̀rọ̀ kan wòlíì tí mò ń gbọ́ ni no it's, that is my own personal business kò ní kankan ṣe pẹ̀lẹ́ sí mo kírun mo kírun kò mí pé mo kì í ṣe mùsùlùmí bombastic à ń sọ̀rọ̀ pé communication communication information tá à ń fún wa tá a fi ń bára wa sọ̀rọ̀ kó lè bá ṣí ọkàn wa kúrò látara ìlú òfò tí wọ́n create ní àmì master degree holder olùlọ́sì master degree holder kí ló fi ń ṣe nàìjíríà phd kí lè fi rí ṣe uch mo wọn dr zabi ní last week odindi how can a complete hospital kó má sí ná twenty four seven tó tẹ́ bá fẹ́ ṣe operation kílẹ̀ máa ẹ tàn candle ẹ wọ́n á operate pẹ̀lú torchlight olóṣì country ìlú òfò ẹlòmíràn ti ní Koiki stop cursing Nigeria kò ní da fún bàbá ẹni mo sọ bàbá ò ní ṣoríire tó bá ní kí n má cursing Nigeria bàbá tó bí ò ní ṣoríire bomb bastard kí nìyàn cursing Nigeria hey Koiki you always bring bad news about Nigeria olóṣò lórí burúkú fún mi ní good news kí n gbé wá jáde poor bastard olóṣì kò ní da to tó ní ẹ. stop cursing Nigeria how can you sit in UK be cursing Nigeria weary? ó tell her lára pé ò ráyè wọlé ṣé èmi ni màmá ẹ kó ní kó má mú ẹ wá UK Mama tèmi ní fọ́sà ó sá lọ ní kọ́ má bàa sọ di alájà tó máa lọ tọrọ máa gí lẹ́gbẹ̀ẹ́ lé àwọn tó ti ń rí jẹ tó ti àwọn ìyá tiwa tó ń gé aṣọ fáwọn èèyàn kó má wàá di pa alájà ah, ìbẹ̀ rán yọmí wá lánàá kó wá gba gàrí owó gàrí ẹ̀ ti san ìyá mi ya ya dànù as far back as nineteen ninety ni mo sì ní ti sá lọ sórúkọ sórúkọ wá ṣeré ni ó wá fàṣẹ ni ó fàṣẹ gidi tó fi tọ́jú wa tèmi náà fi wá bá bob bastard ní da fáwọn tó ní ẹ twenty three countries ni mo sì ní ti lọ all over the world ó sá kúrò nàìjíríà ni kó má bàa di pé ah, alájà ah, ah, gàrí tẹ gbà lánàá ẹ̀ máa ti san ní 1990 dọ́là ò tí wọ 50 naira dọ́là ò tí wọ 40 naira olóṣì ìwọ ṣẹ̀ wá ń sọ fẹ́mi ní sìn pé nàìjíríà máa dáa nígbà tí dọ́là ti wà ní 1000 naira àbí èlò ní dọ́là ṣé dọ́là ti wá sí ó ti wà ní less than 1000 tó bá ti wà less than 1000 bá fi sínú comment section ó mọ etí dọ́là jẹ dọ́là ti kọjá 1000 because pound sterling is asatana mo sì sẹ́ńdọ̀ owó kékeré kan sílé lánàá very small money ni o kò ń ṣe tó pọ̀ gbogbo tí mo send ọ̀tọ̀ twenty pound bẹ́ẹ̀ ni àwọn lẹ́ǹfì yẹn mo send ten pound ten pound mo send eight pounds àwọn àwọn dà pé bàbá ẹ̀ ń tí mo bí yẹn bá lágbára ni màá send tẹ́lẹ̀ la máa bowó fún yàmùyàmùyàmù náà sọwọ́ yàmùyàmù kankan mọ́ àwa náà ní bills bill kan ló wà níwájú mi nísìn ìkànṣe wà lọ́nkàn lọ́nkàn lọ́nkàn mo send eight pounds sílé lánàá ó fún mi ní eleven thousand naira do you know what that means so tára bá ń tẹ́ pé mo wà ní abroad ẹ̀ bàmá ẹni kó lọ béèrè pé kí ló dé tí kò mú ọ̀nà kúrò nàìjíríà nígbà tí ṣe ìbí gbogbo wọn lọ́jọ́ wà nàìjíríà àwọn ló gbé wọn lọ́jọ́ just said my mom is seventy plus idiot all over the place àwọn ìyá tó ń ṣòwò tó ń rí owó fi ṣòwò káàkiri wọn wá ń wo pé bí kinní ṣe ń lọ yìí àwọn dẹ̀ ti travel wọ́n ti rí foresight wọ́n ti rí communication wọ́n ti rí information wọ́n ti mọ̀ pé bí nǹkan ṣe ń lọ yìí wàhálà ń bọ̀ ṣé wàhálà yàn ti dé nísìn láti 1990 sísìn no ṣé láti 1990 sísìn kò tí ì sí wàhálà ṣé èmi ni mo wá dá wàhálà sílẹ̀ ṣé bàbá mi ló dá wàhálà sílẹ̀ ṣé nígbà tó ń kọ history Nàìjíríà history of history of for history tó yìnbó create ṣé wọ́n ní bàbá mi ló create Nigeria ṣé nígbà tó ní wọn ta ti ń sọ láti ọ̀la ti ń sọ ṣé wọn ní kó ọmọ Kóìkì Alhaji Mojidi Tayo Kóìkì òun ló kírètì Nàìjíríà àbọ̀ sọ fún mi pé bàbá mi jalè ní Nàìjíríà lọ́wọ́ history bàbá mi bomb pastor kò ní da fáwọn tó ní ò ní ṣoríire. stop cursing Nigeria is it because you are in UK yes it's because I'm in UK I come back to Nigeria olóṣì tí fábà ti sọ pásíkò tó àpàdàbọ̀ ìfọ́ ò ti sọ pásíkò tó so I don't have any business in Nigeria Jésù ò ti sọ fún mi pásíkò tó àwọn babaláwo ò ti sọ fún mi pásíkò tó àwọn ìmáàmù ti sọ fún mi pásìkò tó táwọn àfáà bá sọ fún mi pé Kóìkì àsìkò tó ẹ máa bọ̀ wàá mọ̀ pé ìgbà tá a bá dé gbogbo ẹ máa dàrú bẹ́ẹ̀ ni mo sọ ó kù díẹ̀ ni mo sọ fún yín gbogbo tá sì ń bára wa fà yìí àìtí rẹ̀ dé ni alágìmọ̀ra wa lórí ní dá fáwọn tó ní ẹ̀yin èèyàn gidi tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ̀yẹ ṣáà dúró dáadáa communication yẹn ẹ má jẹ́ kó sú yín ẹ̀yin má absorb ẹ̀ kẹ máa prepare èyí tẹ́yìn náà fi ṣẹ̀gbé sábẹ́ kùn èmi náà gbé tèmi sábẹ́ kùn èyí tó olúkálukú wa máa ṣe ẹ jẹ́ ká gbé sábẹ́ kùn bóyá àwọn ọlọ́ni ilẹ̀ yẹn bí àwa la ní ni tó bá dìgbà yẹn ẹni máa kú máa kú ẹni máa yẹ máa yẹ òun lọ̀rọ̀ lé ayé mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹni bí ìtẹ́ lọ sùn àṣìníṣẹ́ ta fẹ́ ṣe níbà ibi tá a máa rí mọ́ nìyẹn communication ń tán èyí tí mo sọ lọ́sàn-án àná ẹ ṣàṣànwó fún mi over three thousand people bó bá jẹ bá fún mi ní one one pound màá ní three thousand pounds èmi náà yọ one thousand màá fi tọ́jú family mi two thousand tó kù àá dà sínú movement mo lè ní kó ṣe flag mo lè ní kó ṣe flyer a lè ní kó ṣe fìlà a lè nígbà tẹ́ẹ̀dẹ̀ ti dáwó no problem èèyàn ní kébì má jáde mọ́nà mi ni last man standing ìwọ tó ti sùn nígbà tó bá máa jí wa ah, ọ̀bọ̀ ìtútù ti jà bẹ́ẹ̀ ni ìgbà tẹ́yìn sùn yẹn èmi wà wake that's why i don't give any time to my daddy. ìgbà tí bá wùn mo lè jáde èmi mo nira mi as long as tíyàwó mi bá ti sọ pé mo wà òkè ìyàwó o ti dọ̀tí lọ sókè nìyẹn o ti ṣàdúrà títí títí títí bó bá bó bá bó bá fi ránṣẹ́ ìyàwó mi máa tà padà fún ẹ bẹ́ẹ̀ ni ó ń ṣàìsùn ni tèmi bá sùn òun á ṣàdúrà lèmi lórí bomb bastard ìyá mi ò tí kú mo dẹ̀ sọ fún yín bàbá mi lójú oorun ibi tó kú sí mo máa ń sọ fáwọn àfà ẹ bá mi jí òun ò ní bàbá yẹn sùn òun ò fowó ni dáàdì mi fẹ́ máa sùn nígbà tí mo wà ní mo wà níbi àgbáyé tẹ fẹ́ pa mí ẹ̀yin olùlòṣó lórí burúkú òun wọn ni dáàdì mi ń sùn ẹ jí ẹ jí níbi tó bá wà kókó ẹ kó máa kó máa ìbá ti ń sùn kó máa tẹ̀lé mi káàkiri lè dà fún yín mọ́nà mi ni màá bá yín fan tó tán lẹ̀ come back home olùlòṣì mọ́ ń bọ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀ díẹ̀ ló kù díẹ̀ ló kù ẹ̀yin ọmọ Yorùbá tàtà gidi mo kẹ́yìn ẹ máa kíyàn kankan tó deceive yín IMF olórí burúkú ni wọn International Monetary Fund ọmọ àlè olórí burúkú ni wọn World Bank olórí burúkú ni wọn United Nations olórí burúkú ni wọn gbogbo wọn pátá olórí burúkú ni wọn nígbà tó bá ti di two fighting wàá dá sọ̀rọ̀ tó wà lẹ̀ but bí ṣe sọ lọ́sàn à ń gbá defence ni ìjọ tá a bá ti lọ gbá attacking ìlú àmọ́jókòó sí ìbátan mọ́ mi technology rẹ it down. match me là ń wò simultaneously i don't normally watch football but ọmọ mi máa ń wò ìṣáàrè tó ń wo arsenal àti yankan play the man you manchester united is it be man city then. i mix them up I've lived here for 24 years i'm not interested in football attacking attacking ọjọ́ attack around, attack around. And to tó bá dẹ̀ attack lo máa score. ẹ wọ́n dá sídìí lára ọlọ́run ó pa ó pa ìyàwó mi kékeré ni kóra ó dá lára ní London ọlọ́ba àfiṣọ́ṣọ́ wọ́n tún èmi ni dáàdì ẹ̀ èmi ni dáàdì kóra kóra obìdà èmi ni dáàdì ẹ̀ hmm. so mo kí gbogbo alẹ́ nǹkan sí I gotta go now uh, thank you so much for spending your time uh, if you are new to the platform if it's not your taste you don't have to stay here. That is why it's called social media. There are so many things happening on social media. By the way, máa fi mi pàṣà yóò is talking about the crazy country tá máa break by fire by force. Tó bá dẹ̀ sọ Biafra wọ́n ti ń D. ìbọn gidi. Simon Ekpa ò ra ẹ̀pà ìbọn gidi ló ń rà ìbọn gidi tó fi fi jà tó máa fi defend which is also right under international law tó bá rò pé Koiki wọ́n máa they will pick you up they will lock you away olùsì wèrè yorùbá àwọn òyìnbó dàbí ẹ̀yin stupid idiot ní ní Africa country yín lẹ́yìn ó rò pé gbogbo wọn lọ wọn ni they will lock you up like Adéyínká Grandstand they can't lock anybody up okay shut up shut up your mouth case Adéyínká Grandstand is different shut up your mouth shut up your mouth ẹ ti report mi níbí báyìí gbogbo yẹn ẹ máa kà lọ́jọ́ iwájú kí lóore kan máa ṣe wọ́n mọ̀ pé right wà lágbé dání ọ̀dẹ̀ bíyàn bá ra ìbọn wàá fi defender mo sọ fún yín tẹ bá fẹ́ ká declare ẹ kówó ìbọn síta ẹ dáwó ká ra ìbọn gidi brand new sixty thousand péré la need thirty five days la máa fi train àwọn èèyàn thirty five days a train ọmọ sixty thousand a train wọn bó ṣe ń yìnbọn kàkàkàkà tírínù náà dìímú dáadáa ọ̀dẹ̀ ní ẹ̀ dìímú dáadáa báyìí lọ́ọ́ ṣe ń kò ń ṣàwọn ṣàkàbọ̀ làtẹ̀fẹ́ lọ́n pa ètò nínú igbó lórí pé yẹn lọ́ọ́ fẹ́ fi jà ni tábàtẹ̀ máa lo àwọn nǹkan ìbílẹ̀ wa a gbọ́dọ̀ ní ìbọn tuntun torí nígbà tí Britain olùṣí máa wá sọ́dọ̀ wa ìbọn tuntun lọ́kọ́ wa mo sọ fún yín pé lugard nígbà tó ń yìnbọn fún lẹ́sẹ̀ ó padà lọ ó lọ gbé ìbọn gidi jáde iṣẹ́ yìí máa pa yín dànù o rò pé máa gba Yorùbá nation tẹ́ẹ̀ni ní fire weapon lọ́wọ́ ẹ máa ní ìbọn gidi lọ́wọ́ láti fi make a declaration ìyẹn mo ní sọ fún pé èèyàn ọ̀dẹ̀ yín olóṣì ìjìnlẹ̀ jókòó sí tọ́kì ń sọjá gbajàgba àti gba ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọ̀fọ̀ ló gba nàìjíríà ló gba yorùbá fún ẹ̀mí mímọ́ kọ̀ ẹ̀mí mímọ́ ní mo kí àmì gloria fúnmiláyọ̀ adéwòye tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ girama sáwọn sáwọn ọmọ yín wà òkè àtàwọn grandchildren ọlọ́ọ̀bá wà pẹ̀lú ọ̀tún láti ẹ̀mí lọ́kàn mọ́ kẹ́ àti ẹ̀mí mímọ́ ti gba yorùbá nation ẹ̀mí mímọ́ ló fi ń gba yorùbá nation ẹ máa ra ìbọn gidi ìbọn ìbọn tó máa nọ́ta gidi nú kẹ́yìn ò rí terrorist tó ń gbé ìbọn káàkiri tó ń gbé tó ń gbé fire weapon àwọn pray àmì mímọ́ ti gba yorùbá ń ṣe àwọn olóṣì kí bọ́ ṣe ń gba country ni wọ́n tún bí èmi pé báwo lọ ṣe máa gba country one bastard ẹni tó ọmọ tó ń sọ lábúlé ẹ̀ níbi ìjìnlẹ̀ yẹn ẹni tó ń sọ ní local government ọmọ ẹ jẹ́ kẹ́ ẹ ká níbọn sixty thousand màá sọ fún bàbá kí tó ìkọ́ declare èmi náà rẹ̀ bọ̀ ń lé wọ́n máa train èmi náà bí ṣe máa handle ìbọn tí máa lọ fi máa dé bóyá bọ́dà Kìṣí ni màá lọ jó dúró sí ibẹ̀ lèmi máa wà Fúlàní tó bá fi wọlé kó máa bọ̀ ńgbà yẹn bẹ́ẹ̀ ni fìbọn fọ orí ẹ̀ dànù ẹgbẹ́ ẹgbẹ́ ṣakabula dání ṣé ṣakabula lẹ máa fi wọlé lọ bá àwọn Fúlàní tó Fúlàní gbé k forty nine dání ẹgbẹ́ ṣakabula dání Kóìkì ya ẹja rán àwọn ọmọ wọnú igbó bàbá ẹ̀ ni máa rán wọnú igbó àwọn ọmọ kankan wọnú igbó ẹni tí Fúlàní bá pa fámìlì ẹ̀ ẹ lọ bá àwọn gọ́vnù lórí burúkú yín kọ́kọ́ síta kó security àwa kọ́ là ń rán yorùbá nation kan náà gọọmenti ẹni gọvnọ olórí burúkú ni wọn látòkè délẹ̀ láti sanwóolu títí dé gbogbo wọn pátá wọn ni ṣoríire bẹ́ẹ̀ ni mo sọ fún wọn ogun máa pa gbogbo wọn ni torí pé wọn pa ọmọ yorùbá wọ̀ṣí kọ̀ọ̀kan sí ogun máa wọlé pa yín lẹ́yẹ kọ̀ọ̀kan èèyàn lórí burúkú wọn lè protect ilẹ̀ yorùbá ìyà ń jẹ wá èèyàn lè travel from point a to b ẹ lọ wo àwọn fídíò tí mo ṣe ń post fún yín màá gbé yín tọ̀ london díẹ̀ màá gbé yín tọ̀ outside london ó kù díẹ̀ tó bá wá dọjọ́ iwájú màá sọ̀rọ̀ iṣẹ́ tí mò ń ṣe lọ for now ẹ lọ wà mo láwọn fídíò kan tí màá tún upload mi sí ẹ lọ wọ́n wà lórí YouTube mo ti gbé sórí Facebook sórí gbogbo tí òun rí yẹn ẹ láìfù tó ń rí yẹn ẹ irú láìfù tí mò ń wá fún ẹ nìyẹn tó lè drive táyà ò ní já tó máa wà nù gbó tó máa dá wà tó wà lọ máa reflect bí o fẹ́ o fẹ́ ṣe nǹkan kan ni pé ah ok nǹkan báyìí la fẹ́ ṣe ẹ lọ orí gbogbo ẹ tí mo fún wọn yẹn ẹ lọ máa wò ó ẹ lọ máa wò ó máa jù sórí Instagram máa jù sórí Twitter X máa jù sórí Facebook ẹ lọ máa wò ó mo ti create portfolio lórí Facebook mo pè ní special video to wake the Yoruba up gbogbo àwọn videos yẹn a máa upload ẹ the same another dynamic tí mo tún fẹ́ mú jáde nísìnyí ẹ̀ tó bá wá di bí a two years three years wàá fún yín ní details èyí tó ń ṣẹlẹ̀ gangan ṣòrí àwọn fídíò yẹn ẹ eh, it's just to encourage you Eh? ẹhẹn irú life tí mo fẹ́ lélẹ̀ ìkan tí mo post ṣòrí pé àwọn ẹran yẹn jókòó sínú inú ọgbà wọn grass wà níbẹ̀ omi wà níbẹ̀ wọ́n wà ti gate eh, eh, kò màlúù kó ìkan ti jẹ màlúù wa o kí ni kí wọ́n á ṣe sí yẹn kí n wọ plane kí n máa bọ̀ nsàlẹ̀ kí n wọ airpiece kí n wá bá yín sort it out brọ́dà mi ẹ̀gbọ́n mi Owólabí Gbénga tí Fúlàní pa kò ń ṣe pé jọ́tọ́ dé Nàìjíríà lẹ pa wọ́n olùṣe lórí burúkú mo bá tèmi lọ́nà Yorùbá people àníbi jù bẹ́ẹ̀ lọ oorun ayọ̀ la máa sùn ó dàrọ̀ báyìí fún náà mo kí mọ́ sí mi dáadáa mo kí bàbá kìtó mo kí gbòòrò good night mo kí ẹ̀yin ọmọ Yorùbá gidi àwọn ọmọ Yorùbá gidi ẹ̀yin ọ̀rọ̀ tá à ń sọ kò ń ṣe àwọn the other one tó gbọ́n kankan tó dẹ̀ fi gbọ́ mo kí ẹ bàbá mi ọmọ ṣe bí so ló bá yá wa àmọ̀tàfẹ́ ṣe ẹ lọ dáwọ́ sínú ysdn sixty thousand brand new ìbọn la need láti fi jà anything and that bàbá Akíntóyè gbọ́dọ̀ declare any Yorùbá nation ẹ wá pa gbogbo yín dànù ni pẹ̀lú ṣakabula tẹ́ gbé dání sínú ilé ṣé ṣakabula tó bá lógùn lára tí wọ́n yàn títí títí tó yìn wọ́n padà tó bá yá ògùn yẹn gan ní ṣiṣẹ́ lára ẹ̀ bá tèmi lọ náà jàre ọmọ Ìgbò Biafra mo kí yín Banky Simon Ekpa ti ń tọ́jú yín dáadáa ẹni máa kú máa kú December second kọ́nà kó fún gbogbo gúngùn ẹni máa ni Nàìjíríà máa ó kù díẹ̀ ni